Bye. ìró ayọ̀ la máa gbọ́ lágbàlá àwọn wo láti má fa gbogbo ẹ̀bùn lọ títí. ẹ wo segment one lélẹ́yìí two wà ní ìta three yẹn wà níbi kan tá a ti fẹ́ lọ ṣe ìyẹn ni wọ́n pè ní after party <laughs> láti má wàá fa gbogbo ẹ̀gùn lọ títí a máa pe ọlọ́jọ́ bíi èní àti ìyàwó wọn kí wọ́n wá dìde báyìí kí wọ́n ṣe kí ni kí wọ́n gé àkàrà òyìnbó ẹ dìde. <laughs> àti àgbo ẹ̀ nìkan ni o just two <laughs> ẹ di ọbẹ̀ yẹn mú eh. ẹ̀yin èèyàn mi ayọ̀ la máa pè o kí ni mo pè é ayọ̀ kí ni mo pè é ayọ̀ àjọ máa pè papọ̀ ni o ẹjọ́ eh, eh, bẹ̀rẹ̀ wáá. Hmm. ẹ wá mo rò pé gbogbo wa ṣe àti máa ṣe kòlókòló lẹ́nu wa pé ká jẹ kéèké ṣé ẹ wá bí mo ṣe ń lọ síwájú yìí kólókàlùkù máa ṣe kí ni kéèkì jẹ ẹ̀rọ ọ̀sẹ̀ ìgbẹ́tù ló wọ́n kéèkì jẹ ìwé ọ̀pọ̀ kéèkì jẹ ìwé ọ̀pọ̀ onígbàwù yóò. Yeah ẹ ó máa yé yín sìn ó máa yé ó máa yé yín sìn máa yé yín sà. ọ̀rọ̀ yóò ní jẹ́ ayé yín lọ́la ìsìn sìn sìn sìn olùmọ̀ ayé yín dáadí. ẹ <laughs> máa wọ̀ dà wọ́n kọ́ mi báyìí lọ́wọ́ bá dádì wa tí a bá ṣe àjọyọ̀ lẹ́ni ní agbára ọlọ́ọ̀ sixty náà pé báyìí wá pé seventy. àmín o. àjọpéjú ṣe eighty. àmín. àmàkùlù bọ́ọ̀dì ṣe ninety. àmín. àfẹ̀yìn ṣe hundred. àmín. pẹ́pẹ́ two forty. ó máa kẹjọ ìlú àwọn ẹgbẹ́ wa o. kí ni àwọn olùkọ́ olù. àwọn olù. olù. wọ́ọ̀. Ah. Ah bọ́lá bọ́lá bọ́lá bọ́lá jẹ̀bá ni o ètò kùnìyà o jẹ̀bá ni o jẹ̀bá ni o ètò kùnìyà o. dadi ẹ wo wájú ẹ sá. February is you. 18th of February, I'm proud of you. I am proud of you. Àmín. Ọlọ́run tó ti rẹ̀. Àmín. Ọba àṣẹ ọba àṣẹ wọlé fún ọ̀nà. Ọba àṣẹ wọlé fún ọ̀nà. Àmín. Ọba ní ìlú ọjọ́ ayọ̀ wá. Ayọ̀ ayọ̀ wá. Ayọ̀ ayọ̀ wá. Ọba ní ìlú ọjọ́ ayọ̀ wá. owó nìyẹn ẹ̀yin ni mr fẹ́mi. bẹ́ẹ̀ ni sa. ọmọ arákùnrin. àfẹ̀mọ́ wọ́n sọ pé mọ̀ mi mọ́. ẹ mo mọ̀ sa. mo mọ̀. ẹ mọ̀ wọn. ẹ mo mọ̀ sa. so wọn fẹ́ rí lágọ̀ọ́ wa. ǹjẹ́ wo ní sin sin sin sin. ààrẹ ilẹ̀ ti ṣubú ẹjẹ́ kó dàrọ̀ làtọ́ àwọn ọmọ aráàlú bẹ́ẹ̀ mo àwọn àrọ̀ làṣẹ mo ní bàbá àrọ̀ làṣẹ mo ní bàbá àrọ̀ làṣẹ. ẹ ta bá yọ dájú dájú ni o dájú ni yé wá ti mú mi níbi ibi kí ni ìgbà ìgbà mi mú mi ó bọ̀. ọlọ́pàá láti bo kí ló ṣe. sí nǹkan kan akọ̀fẹ́ rí wọn station wa ni kọ́kàn débẹ̀ kan ṣàlàyé ọ̀rọ̀ tíntínní ó tán lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà máa padà sí. tí ò ní pẹ́ ẹjọ́ máa pàpà. àdáni ẹni kí n máa tẹ̀lé wọn lọ́wọ́ máa fi tẹ̀lé wọn lọ. ọ̀rẹ́ yọ ọkùnrin lọ ibi ọlọ́pàá ni. ẹ o ló ní pẹ́ kọ́ máa ṣàlàyé kọ́ padà. àti ìmọ̀lẹ́ o. nígbà bá ń sọ fún ọ tí gbọ́ tí gbọ́ tọ́jú pé ní òsì rìn yàlọ́ ẹ ẹ bá ẹ bá ẹ ra ẹ ẹ sábà ẹ̀yẹ́ wọn lọ ẹ ẹ ayo ah, kí náà wá dé ah, ẹ wá gbà mí nígbà máa ń sọ fọmọ náà tó náà bá gbọ́ ntójú wa lójú rí ẹ ló bọ̀dá mi ẹ ǹlẹ́ ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọ ọmọ yín ni wọ́n ń báyìí o. bọ́lí ọ̀rẹ́rù azali ẹ̀kẹ́ta fẹ́mi ìjọ wo ló fẹ́ responsible. kí ló dé sá. kí ẹni tó fẹ́ fún ẹ níṣẹ́ kó ti wà bí ní over two hours ìwọ tó ń fẹ́ fún iṣẹ́ òṣèṣẹ́ ń bọ̀. torí ẹ náà mo ṣe ń sáré bọ̀. torí ẹ ló ń sá bọ̀. rosebelly <laughs> dáàdi wọ́n ní ẹ̀mí àpáta ló mú dòṣàn ọlá bàbá ọmọ <laughs> ẹ ò ló mọ ọmọ yàn máa yan tiẹ̀ ọlá dádì ló ń jẹ pẹ̀lẹ́ wọn ló ń wáṣẹ. bẹ́ẹ̀ni. ṣó lọ sí skul. bẹ́ẹ̀ni sàgídí. àwọn ah, ọ̀dọ́ ó lọ ah! skul sàgídí ló lọ. bẹ́ẹ̀ni. higher institution wo ló lọ. ss3. so tí wọ́n ní. ss3. skul sátúndà ordinary o level jọ kí result ẹ kí ló mú jáde. <laughs> my bros bros gọ́ọ̀lì. wọ́n ní kí ló mú jáde ní school. i mean no level ẹ. bros gọ́ọ̀lì. what. my bros. dáàdi ò ti yé mi kí ló mú jáde. ó ní my bros àti bros gọ́ọ̀lì ẹ ó try. dáàdi ọmọ yóò lè ríṣẹ́ o. a ah, máa ṣiṣẹ́. lánàá ọ̀nà kò lè ríṣẹ́ kò síbi tí mo fẹ́ gbà sí ah, kò kàwé nàún báwo ni mo ṣe fẹ́ gbà síṣẹ́ kí ló mọ̀ tó ń fẹ́ sọ. gbọ́dọ̀ olùsọ́lẹ̀ kò ní ẹ̀mí àbàtà ló módò sàn ọlá bàbá ọmọ ló mọ ọmọ yẹn gbà síṣẹ́ ẹ̀ fi wájú àbúrò ọ̀rẹ́ mi kan alihaji jubri ruwaye ọmọ ìjẹ gbogbo mi àkàbà ni gbogbo ayé ń pè àkàbà tó ń gbọ́ yẹn ní yẹn fi báyìí wọ́n máa fi dókè ni ó ń gbẹ̀rú ṣiṣẹ́ ó ń gbọmọ ṣiṣẹ́ ẹ̀gbọ́n ṣiṣẹ́ àbúrò ṣiṣẹ́ kò sí ẹni tí ò lè sọ lórí ire kó o mú òkú jáde skul ó lè fi ẹsẹ̀ dira máa ó fẹ́ hẹ́pù èèyàn ni hẹ́pù ọmọ yìí. ara a fi ń ba kọ́ńtì jẹ́. iná ẹ̀rọ hẹ́pù mọ̀lẹ́bí. ní kí ni. kí ni ọmọ yẹn tó ti là wọ́n lára kaba. ìwé wa bá mi ní ọ́fíìsì tó bá di monday màá wo nǹkan tí mo lè ṣe sọ̀rọ̀ ẹ̀. ọ̀sẹ̀ yóò wá ẹ̀ ṣe. mi ò ti ya wèrè gan o wọn ní kí ló mú jáde ní skul ó ní my bros kí ni result ẹ bros bọ́ọ̀lì ah, ah ó ṣòro sọ ni sá e eight ni gbogbo ẹ eh? e eight parallel ni mo gbé jáde. ó dáa. àkódá o à ń gbà tó ṣe a one. lọ rí monday. ṣé bí ètò wọ́n ṣe. lọ rí ìwà rẹ̀ lọ rí monday. ẹ. kí ni kò sówó mọ́tò. bẹ́ẹ̀ sá. mo jẹ́rìí ẹ tó ń gbé lọ́ọ́ ta aago ọwọ́ ẹ kò fọ mọ́tò. dáàbò. ojúṣe tèmi gẹ́gẹ́ bí akọ̀wé iléeṣẹ́ ni láti kọ̀wé sílẹ̀ fún àwọn tó bá béèrè ọ̀gá mi. kí n dẹ̀ ka orúkọ wọn láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹni tó bá wọn ọ̀gá mi láti rí á ní kí n pe wọlé ẹni tó bá dé wọn ọ̀gá mi láti rí á ní kí n sọ fún páwọn sí ara. jókòó jókòó ìwọ ọyá ǹdẹ. ojúṣe mi gẹ́gẹ́ bí akọ̀wé owó ni pé tówó bá ṣe ń wọlé kí n máa kọ sílẹ̀ kí n máa kó lọ sí báńkì kí n máa mú gbogbo. wọ́n ló ti dọ́kọ̀ wọ́n ló dọ́kọ̀ tó lówó tó fi ẹ̀tọ́ mu dé o ti parí ọ̀rọ̀ agbègbè ọtí tán kí lára tún kù ọgbọ́n ilẹ̀ ti ríṣẹ́ ẹ ti mọ́ṣẹ́. ẹ ló gbọ́dọ̀ hàn mo ní nsọ fún ọ ni pé tó mo ti ṣe ìdánwò fún àwọn gbogbo wọn ní ẹ̀sìn yege. kí wọ́n wá bẹ̀rẹ̀ sẹ́ báyìí báyìí báyìí lókun. ọjọ́ fún mi jàre kí ló ṣe yín náà. tí kí ni bí ṣe. ìjọ ìmọ̀ àbọ̀ ọkọ mi sì gbà fẹ́mi sẹ́nu iṣẹ́ náà tẹ́tù ti ní kó máa kó àwọn ọmọ lọ sẹ́nu iṣẹ́ hmm. ah, ẹ wo bí ẹ ti ń bù jù o ẹ ti ń bù kànjọ kànjọ ojú ti pọ̀ jù kí ló wá dé. kí n mọ bùtí tẹ̀tẹ̀ ni. èmi ò mọ ah, ah. èmi ò mọ fún yín o. kí ló máa ń ṣe ọba ìgànnà hmm. èmi lèmi ní iléeṣẹ́ iléeṣẹ́ tí ọbẹ̀ náà bá ní tèmi náà ni àwọn ni kí wàá ní kíni kíni kò sẹ́yìn bí ó ṣe gbafẹ́ mi sẹ́nu iṣẹ́ ni ẹ sì fi sílẹ̀ nù ó ṣe gbafẹ́ mi sẹ́nu iṣẹ́ ẹ sì fi sílẹ̀ nù ó yá ẹ kóra yín wọlé ẹ kóra yín wọlé lọ pẹ́pẹ́ àtẹni mọ̀ ṣirò àtẹni tí ò mọ̀ ṣirò. bí wọn bá yẹ gbẹ lómi ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ṣáájú ọmọ ẹ ebi rẹ ọ̀pọ̀. kò sí tó kọ́ mi pẹ́ ebi rẹ ọ̀pọ̀. ó jọ máa pa wá ni. ìwọ bá ah no no mami kò lè possible ẹ wo gbogbo ilé ìtẹ́ ti sọ látàárọ̀ mo ti sọ fún yín tó bá di ọ̀túnla màá mọ bí wọ́n ṣe máa wá yọjú sí yín. kò sí nǹkan tí ò pọ́sibú ọkọ mi mo fẹ́ kó ṣe fún mi. Ah, eh? kò lè pọ́sibú màmí ṣó ti yé yín wọn ò ní nǹkan kan lórí tí wọ́n fẹ́ fi wá ṣiṣẹ́ nílé iṣẹ́ wáyé tẹ́ fi dára yín láàmú ẹ̀ dẹ́ fi wọ́n lẹ̀. ẹ eh, eh, wò ó ṣe bí e, e, èèyàn tí ó kàwé náà ó máa ṣiṣẹ́ náà ni ẹ fi wọ́n há síbì kankan ṣáà ní nǹkan kan tó máa máa ṣe. èyí ẹ̀gbọ́n wọn fẹ́ mi tá a fi há síbì kan kò ní nǹkan kan tó ń ṣe ń bẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tá a máa ní kó ṣe ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣe kí lè ń ṣẹ́jú ẹ̀ nígbà tí ò kàwé tí ò sí ọpọlọ fún láti ṣiṣẹ́ ọlá dádì ni mo fi gbà síbẹ̀ nítorí ìsọ̀lẹ́nu náà ni ó dẹ̀ ti bà nǹkan jẹ́ lọ díẹ̀díẹ̀ normally kò tí ì bàjẹ́ débi tí màá fi sọ pé ó tó àpẹẹrẹ ọ̀gbẹ́ni kúrò ń bì lọ síbi tó ti ń bọ̀ àwọn àbúrò ẹ̀ náà lẹ́tí wá ní pé ká gbà síṣẹ́ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkan ògbé kan kò sí ìtókàwé náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta mami ẹ má jà dára wa láàmú ìrànlọ́wọ́ tí bá mọ̀ kí mo lè ṣe fún wọn máa lọ máa kówó fún wọn bóyá máa lọ kọ́ṣẹ́ ni bóyá máa túwèé káàdì bóyá máa lọ síbì kan tó máa tajà ń bẹ̀ ní no problem bọ́ níbi iṣẹ́ tèmi yẹn rárá. àyèdè tèmi ni kò gbọ́ bá mi fi wọ́n wá pé bí wọn kàwé náà wá ṣàṣìṣe náà ẹ bá mi fi wọ́n wá bí kan bó tiẹ̀ ṣe nǹkan kan kọ́ṣà tiẹ̀ máa ṣe. ok no problem mo ti gbọ́rọ̀ yín màmí mo ti gbọ́ yín màmí báwo ni ṣẹ̀dẹ̀ ń lo oògùn yín. mo ń lò ó ti rí lójú yín náà ojú yín á máa dán ni. ó dá ọkọ mi ó dàbọ̀ o má gbàgbé o hmm. fi ọ̀rọ̀ yẹn sọ́kàn o. o ṣe obìnrin ẹ̀jẹ̀ bí ṣé mi yẹn máa ṣe náà ni. wọ́n mi ti ṣàlàyé fún mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín. Ah, ọ̀bẹ̀ta ọ̀bẹ̀ta àmọ́ ìtúnṣe pàtàkì ń bẹ tí mo fẹ́ sọ fún yín ni pé kẹ́ ẹ jẹ́ kí a jọ wò dáadáa àwọn ọmọ yìí ò ní nǹkan kan lọ́pọlọ ah! bẹ́ẹ̀ ni wọn ò kàwé wọn ò ní nǹkan kan ní orí. agbólára ah, ọ̀rọ̀ kan náà ń sọ yìí o. now a fẹ́ máa ti ojú wọn bọ iṣẹ́ a fẹ́ máa fẹ́ ojú wọn sí owó owó kọ́ ló ń ṣíwájú ọpọlọ owó kọ́ ló ń ṣíwájú làákàyè tí èèyàn bá ní làákàyè tí ò ní ọpọlọ kódà kọ́ lọ́ọ́ fún lówó owó yẹn ò lè tọ́jọ́ lọ́wọ́ ẹ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí àwọn ọmọ ẹ kọ́kọ́ kàwé náà yá ẹ jẹ́ kí wọ́n kàwé tí wọ́n bá kàwé tó kà dójú àmì tí wọ́n graduate yes wọ́n lè láǹfààní àti sọ pé àwọn fẹ́ wá iṣẹ́ lọ síbi kan kódà kó má tiẹ̀ jẹ́ iṣẹ́ ìtọ̀dọ̀ mi wọ́n lè dúró láyé ara tiwọn pé àwọn fẹ́ lọ ṣiṣẹ́ lẹ́niwẹ̀ẹ́. Ah, tó bá jẹ́ pé toní ìwé ni mo kó ń bẹ̀ ah, gbogbo tí mi lọ́kàn tèmi ni pé káwọn ọmọ ẹ̀ ọ̀ bọ́ta kí wọ́n mọ owó mú wálé ah, ẹ̀yẹ́ bọ́ mọ́ kó yunifásitì títí wọ́n ti mọ́ lọ yunifásitì Ah, bẹ́ẹ̀ mi ṣe dúró ráyé pé oníwèé ni wẹ́ẹ́ lóní ojú àṣọ fújì kò sówó kankan lọ́mọ ní mo fi lè rán ṣùgbọ́n. tí a bá fẹ́ jèrè àwọn ọmọ yìí hmm. bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ kì í ṣe pé kẹ́ ẹ máa sọ pé kí wọ́n lọ kọ́ mú owó wá kò yẹ yín nǹkan tí wọ́n gbọ́dọ̀ ní fúnra ara wọn láti jáde lọ láti mú owó wá sílé àti tọ́jú ara wọn òní kẹ́ ẹ jẹ́ ká wà ẹ jẹ́ kí a rán wọn lọ sí school èmi ò ní kẹ́ ẹ mú owó wá o kò yẹ yín àti rán wọn lọ sílé ìwé ò kì í ṣe problem tèmi ẹ kàn ní káwọn méjèèjì wá rí mi ni yá tó bá rí mi máa mọ nǹkan tí mo lè ṣe lórí ọ̀rọ̀ wọn. o tiẹ̀ ni mo wá mo fi wọ́n sí kò sówó kankan lọ́wọ́ tèmi ti wọ̀ mọ́. ẹ̀bọ́n bá ní kí wọ́n lọ gádùtì dédé ara mi ni ṣùgbọ́n kí n wá mowó jáde lápò ara mi kí n fi rán wọn sùkú ó di wẹ́ lo bí aṣọ fújì. ọ̀dà máa mọ bí màá ṣe ṣe nítorí wọ́n ti ń sọ nísọ bíi pé ẹ̀ ń bínú ó ti di bí ọ̀rọ̀ ìgbà ó ti di bí ìbínú ó ní mo ṣe ní kí n yọjú sí yín láti bá yín sọ ìbínú kọ́ owó òwe náà ni owó òwe ni kò sówó lọ́wọ́ tèmi. ọ̀dà ẹ bá mi kí wọn tán bá mi. ọ̀dà o kò kílé o rọra o wọn wì wọn bá táwọn agáǹkà iṣẹ́ kí láàbí ṣe àwọn tó ń ṣe wọléwọlé gan-an ní ìṣẹ́ òrìlé wò ẹni kébi o tún wọn máa ń wè mí dá wà wọn bá rán wọn rán wọn bó ṣe rán ìwọ ló mọ̀. mo ya wo ti gidigidi irọ́ ni ṣe yẹ pa gbogbo ọgbọ́n tó ṣàdá ó ní pé kì í lè fún ní one point five million naira yẹn tó ń ṣiṣẹ́ bó lè mọ̀ ká àti gbà padà lọ́wọ́ ìlú wa ní ìṣòro. yes what's that. ẹ̀gbọ́n fẹ́mi báwo. pẹ̀lẹ́ báwo níṣẹ́ lọ́hùn kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ sí. ẹ ibẹ̀ náà ni mo ti ń bọ̀ yìí mo ti ka gbogbo àwọn AC ti amanid gbogbo ẹ̀ jẹ́ mẹ́jọ. Fẹ́mi mẹ́jọ ni. bẹ́ẹ̀ni sá. ṣó dá ẹ lójú. bẹ́ẹ̀ni sá. sweetheart má bínú pé mo interrupt o suit tó wà ń bí ẹyin tó fi wọn mi last time ta lọ sí mẹ́yìn ṣé yóò ní lo ac ni. ó ti ka gbogbo ẹ̀ mọ́. náà mi ti kà sá ah, ẹ ṣe gan madam mi ti ẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ sọ nìyẹn àyèyàn ní o èèyàn ní ẹ̀dẹ̀ ní mẹ́mórì gidi gan ṣẹ́rí tí wọ́n sọ yẹn sá ẹ̀ mẹ́rin ni ìtẹ́wé yẹn mẹ́rin ẹjọ́ ẹ bá mi ro mẹ́rin yẹn mọ́ mẹ́jọ kí ló fún wa yẹn náà ó dàbí ó ti di twelve bẹ́yẹn twelve. fẹmi tí wọn bá rán ẹ létí òun mọkàn tó mọ́nítọ̀ bẹ́ẹ̀ jọ kí ni kókó nǹkan tó ń ṣe mẹ́rin látàtàrọ̀ mo sọ fún ẹ mo ní kó lọ mọ́nítọ̀ ac tó kó ta fẹ́ fi sáwọn ibì kọ̀ọ̀kan tá a máa fi sí ó ká gbogbo ẹ̀sùn ló jẹ́ mẹ́jọ tóun bá rántí iye tó jẹ́ ńkọ́ kí wàá ní kókó kó wà ń sọ fún mi fẹ́mi fẹ́mi dẹ́ẹ̀dẹ́ mi kí náà pé. yọ ọgbẹ́nu èlò lẹ́yọ kankan. ẹ torí wọ́n fún wa ní discount nígbà tí mo bá wọn fa mo bá wọn fà gan mo bá wọn fà gan ó wá jẹ́ sixty nine thousand nine hundred ni wọ́n fẹ́ ta ẹyọ kọ̀ọ̀kan fún wa. sixty nine nine hundred èwo ló wá kù mbẹ tí wọ́n ti kí ni discount tó fún yín sixty nine thousand nine hundred kí ni discount tó wà bẹ́ẹ̀. wọ́n yọ owó lẹ̀ fún wa. owó lẹ̀ fún yín nìyẹn. owó màdìá jọ fún mi ní time díẹ̀ jẹ́ kí n sáré lọ kí n lọ fún bọ̀bọ̀ ìlú owó tó mo fẹ́ kó tètè parí ẹ̀ wọ́n lè fi gba ìyẹn because ẹ gbọ́dọ̀ ṣe ní èní ó pẹ́ madam calculate that is sixty nine thousand nine hundred and times twelve. èmi ni kí ni báyìí calculate. o ṣé ọkọ mi o ṣé mo dúpẹ́. iná ò ní tán wú ẹ olúwa máa wà pẹ̀lú ẹ ẹ nígbà wo wá ni. ó dà kò burú gbogbo ìgbà tó bá lọ wàá dé bá wa láyọ̀ àtàlàfíà ò ní rí wàhálà ò ní dààmú ó kárí àyíndé ọkọ mi ẹ owó mà ti jáde ń tiẹ̀ wọ́n ti jáde ó dà o kò burú àyíndé mi. ó dàbọ̀ báyìí ẹ jàre ìyá mi àwọn ọmọ mi kọ́ ṣe dáadáa ló wà bàbá ọkọ mi kọ́ bẹ́ẹ̀. bàbá ọkọ mi kọ́ mà. ẹ̀wọ̀n náà ni mo bá sọ̀rọ̀ lórí. torí tiwọn náà ni mo ṣe wá yín wá ká ní mọ̀ pé àwọn lè ń bá sọ̀rọ̀ ni má ti ní kẹ́ gbé fóònù fún mi kí n bá wọn sọ̀rọ̀. ṣe rí inú ẹgbẹ́ Arewa tí mo wà a fẹ́ ṣe anniversary wọ́n wá ní bàbá ọkọ mi gangan òun ni ẹgbẹ́ mú láti fi ṣe alága wọ́n wá gbé iṣẹ́ yẹn lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi mú kúkú súnmọ́ wọn torí ẹ̀ ni mo ṣe wá ẹjọ́ torí ọlọ́run. mo ṣe bí ẹni pò mọ bàbá ọkọ ẹ o àyìndé àyìndé ò mà kí lọ patí bẹ́ẹ̀ yẹn kì í lọ patí ọ̀rọ̀ sọ pé àyìndé pé bàbá ló òun fẹ́ ṣe ìnáwó òun gbé gẹ́gẹ́ kì í ṣe pé fi ṣèkà bá a ṣe tọ́ ni àmọ́ nǹkan kan ni mo bẹ̀rí ẹ̀jẹ̀ níjọ tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ ṣe àfọwọ́ sínú ẹ́ńfílọ́pù fún yín nǹkan tó lè ṣe nìyẹn. ṣùgbọ́n pé ẹgbẹ́ mi le ẹwẹ́ lòmí tẹ́ bá máa fi ṣe alága yín ẹ rọra fún ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé aráyàn wá ṣe aṣojú á dẹ̀ fi ẹ́ńfílọ́pù lẹ̀ mo mọ̀ kan yẹn dájú. kí ni kí n ṣe fún ẹ báyìí. ah ẹlẹ́nu aṣojú ẹ fún mi nínú ilé mi ah. ẹ jẹ́ kí n wọ kíṣìn gbogbo tó bá àbẹ̀ ni máa ṣe. ó dáa o. <laughs> ẹ̀gbọ́n mi sí ìyanu ọlọ́run inú mi dùn pẹ̀lú ìtẹ́lì tí ọlọ́run ti bá wa parí ẹ̀. kálá wa lè dìde àkókò shopping complex àkàrà síra lókè délẹ̀ òkè full of shops ìsàlẹ̀ full of shops. báwo lè ṣe make sense gan ya ya ya tẹ bọ síbi ẹ̀gbẹ́ títí táwọn èèyàn máa lè rí dáadáa wọn dẹ tètè gbà. Ah! ọ̀gá ayé ayé ló ń jà jẹ́jẹ́jẹ́ ló ń jà jẹ́jẹ́jẹ́ àná ara nǹkan tí mo ń sọ nìyẹn tí o bá lè fi ara balẹ̀ tó ń ronú tó ń sọ nǹkan tó mọ ọpọlọ wá kò sí nǹkan tí wọn náà fẹ́ tí mi ò ní ṣe fún ẹ ṣó ti yẹ ẹsìn ṣó ti gbọ́ ẹsìn máa tán bẹ́ẹ̀ ẹsìn mo fẹ́ wo nǹkan ní stọọ tó wà mọ́ ẹ. ẹ kú iṣẹ́ o ọ̀gá yín kọ́. àwọn ò sílé. oh my god. wọ́n ti lọ sí China. abájọ tí mo fi ń pe nọ́mbà ẹ̀ tí ò lọ anyway mo yín bọ̀ sí náà ni mo rántí pé mo fẹ́ ra ìsì sínú yàrá kan ní ọ̀dọ̀ àwọn dáàdi jọ one point five yẹn tó ti yẹ èlò lẹ́yìn táwọn. Uh, sixty seven thousand naira ni sa. sixty seven. ẹ actually all through last week sixty five lata ọgbàtà fún máa lọ ra ọjà sí ìsìlárí pé ó ti di sixty seven sa. Fẹ́mi. Sà. Pẹ̀lẹ́. O gbọ́ nǹkan tí a sọ ní ẹ̀sìn. Má tiẹ̀ dáhùn ilé ìlú ìyàrí èyí tó sọ fún mi tó lẹ́ra ní sixty nine thousand nine hundred ló ń sọ pé sixty seven sìn wọ́n ní sixty five gan ni ní last week àbí. ọjà òdọ́gba. yà ọjà òdọ́gba lóòótọ́ yes but bí ni mo sọ pé kò wá rà. ṣébí náà tẹ mo ti rà àbí bó mo tiẹ̀ ti rà mí ti ẹ̀rántí. Eh, but bros ah, ẹ̀yin ni wọ́n wàjà lọ́wọ́ last week ìfàsà twelve lọ́ra twelve units wọ́n á fún wọn ní two hundred naira lórí ẹyọ kan which is sixty four thousand eight hundred naira àbí bros. are you serious? Yes, ibi ìlú tura ká ní ilé ìtẹ̀mí tiẹ̀ ń bí ẹ léèrè kò yẹ òun tún wá sàn kankan sìn jọba mi sọ pé ó ló ń pa. ẹ ẹ mo fẹ́ fi ṣe surprise mi. o fẹ́ surprise mi ni. bẹ́ẹ̀ni. o lọ fi gba sixty nine thousand nine hundred fún one point five horsepower ẹyọ kọ̀ọ̀kan ní ọwọ́ mi tó lè jẹ́ pé sixty four thousand eight hundred náà ta fún ẹ níbí o fẹ́ surprise mi ni àbí. bẹ́ẹ̀ni. jọ̀ọ́ sọmọ yẹn tó jẹ yẹn taba minus ẹ̀ kóònù ara wọn approximately ó jẹ́ pé five five thousand naira O ló jẹ lórí ẹyọ kọ̀ọ̀kan ẹ má bínú ìjọ five thousand times twelve sixty thousand naira ni ẹ sà. sixty thousand naira. sọmọ kẹ́tì èsì là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ sọmọ kẹ́tì bọ́ sí nǹkan mi àìmọye èrè ló máa tún ti jẹ lórí ìyẹn àbí. má wọrí o fẹ́ surprise mi àbí. thank you. Nice ẹ jọ ẹ lára àwọn tó fẹ́ rà sà. Fẹ́mi bó ṣe fẹ́ surprise mi màá surprise ẹ ká tó délé ok. o lè yẹ kó yìí o. bọ́lá ọ̀rọ̀ owó kọ́ ọ̀rọ̀ fẹ́mi tí mo bẹ̀ sọ. gba fẹ́mi padà síbi iṣẹ́ kò sí bá ṣe fẹ́ ṣe ẹbí ilẹ̀ bí màmá jẹ́ kí làwọn èèyàn máa wí. dade ọ̀rọ̀ fẹ́mi fẹ́mi ò ní nǹkan kan lórí. ẹ ìwọ ló wà lórí ẹ ó ti tó. kò sí nǹkan kan tí mo fẹ́ gé lára fẹ́mi níbi iṣẹ́ yẹn mo dẹ̀ sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlá yín ni fẹ́mi fi débẹ̀ ó débẹ̀ àròkó máa change irọ́ ni ó wá worst ju gbogbo àwọn tó wà ń bẹ lọ mi ì dẹ̀ fẹ́ kó influence àwọn èèyàn tó wà ń bẹ tí wọ́n ready láti ṣiṣẹ́ òun ready láti ṣe nǹkan kan ṣó ti yé yín ẹni tí ò ní ọpọlọ tó lè fi ṣe nǹkan ẹ kò tún wá ready láti ṣiṣẹ́ ẹ rí pé ṣòro méjì lónìí so mi ò rò pé Fẹ́mi lè continue láti máa ṣiṣẹ́ níbi iṣẹ́ yẹn mọ́ ìtura ẹ ló ṣe jókòó lé. bọ́lá hàn bọ́lá hàn ẹ jọ kí ni kí ẹbí sọ nígbà tó bá ní kí Fẹ́mi máa lọ lébẹ̀. ohun tí ẹbí fẹ́ wí ni àbí ohun táyé tèmi fẹ́ dáa nígbà tí n bá ro nǹkan tí ẹbí fẹ́ wí tí mo fi Fẹ́mi sílẹ̀ tí Fẹ́mi ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó bá gbogbo nǹkan tí mo ti ń lébọ̀ láti ọdún yìí tẹ̀ fi ń bìlú ìpolówó ẹ̀ náà ní ti ń jìdí ẹ̀ lọ́wọ́ tí Fẹ́mi bẹ́ẹ̀ bá jẹ́ ṣé ẹbí ló máa contribute owó tó máa bá mi fi gbé ayé mi dúró padà nọ̀wó ohun tí n bá ní láti fún Fẹ́mi màá máa fún ẹ jẹ́ kí Fẹ́mi padà lọ síbi tó ti bọ̀ dáadé ẹ mi ò fẹ́. nítorí Fẹ́mi torí fẹ́mi kọ́ torí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò gbọ́. ẹ ṣe kọ owó sí mi lọ́wọ́ àbí dáàdì dáàdì ẹ mọ̀ gbà tẹ́ ẹ ti ń bá mi bọ̀ àdúrà yín ló ń gbà lórí mi ṣé fẹ́mi tán wà aráyè kọ́ àbí tó fúnra rẹ̀ ọkọ rẹ̀ dáadáa òní kó wá ba gbogbo àdúrò nǹkan tá a ti jọ fàdúrà gbèrú òní kó dáwó nọ mo mọ̀ pé ẹ̀ ní lajúlẹ̀ ẹ̀ gbà. bọ́lá bọ́lá bọ́lá bọ́tẹ̀ mi bọ́lá. 어 넣고 공 걸까? 뭐다? 응? 네, 뭐다? ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ mi là họ o. ẹ bá gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ kí lè tọ́ ẹ láti lè fẹ́ mi kó mi sẹ́ kí lè tọ́ ẹ orí mi lẹ́kọ́ lóògùn lórí náà ẹ káàtì ẹ̀pẹ́dẹ́ àná kò burú fẹ́mi kó soso ó gbé bẹ́ẹ̀ tí wò lọ́lọ́ iṣẹ́ ọ̀dà náà sí sọ èkó lẹ́ni. ẹ dúró dúró dúró dúró oye bá mi hm? ó sì ń sọ̀rọ̀ bí ọ̀tá ajé báyìí. ẹ sọ̀tà ajé ọ̀rẹ́ ajé lèmi náà o ẹ̀jìn tí mo sọ ní kẹ́ẹ̀jẹ́ kó yé yí ẹ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ là ń sọ ẹ̀jìn kankan náà ni lọ́mọ ya tiẹ̀ ní ẹgbẹ́ kankan náà jọ náà méjèèjì kó tiẹ̀ múlẹ̀ nǹkan kọ́ pààyàn sínú ilé iṣẹ́ sọ kò lẹ́tọ̀ àti lè. dúró ṣe òun ṣáìdì fẹ́mi ni àbó ń bẹ̀bẹ̀ pé kí fẹ́mi padà síbi iṣẹ́. ọ̀rọ̀ ìbẹ̀bẹ̀ yìí máa bẹ̀bẹ̀ pé kí kọ́ gba fẹ́mi síṣẹ́ padà ẹ̀jẹ̀ kẹ́lẹ́ jọ gbogbo wa ẹ bá gbọ́láhàn sọ̀rọ̀ ni ẹ̀tọ́ ẹ̀ ni ọ̀yẹ̀ kọ́ gbà síbẹ̀ dandan ni. ọ̀dà gbọ́láhàn ti wá bí o mo dẹ̀ ti bá a sọ̀rọ̀. ẹ kí lè bá a sọ. n tó sọ fún mi ni pé kí fẹ́mi jókòó sílé òun á máa fún lówó oṣù nílé. Ah, yíyókòó lébo ṣé kọ́ máa wọn jákàn ni àyè ah, òun jákàn mọ́ ẹ̀bọ́n ní ìyẹn ń lò ẹ ẹ kọ́mọ wá bí iṣẹ́ báyìí kó sì mọ̀ gbowó lèmi fẹ́ ìwé àwọn ọjọ́ kò lé. ìbá dáná sun lé iṣẹ́. akíló ah, burú rẹ. ìbá pààyàn síbi iṣẹ́. máa lọ. Ah, ẹ bá sọ kẹ bá sọ ni ntẹ́ mi mọ̀ nù. ìjọba ìlérí ojú mo ṣáà sọ ọkọ mi òun ni kò gbọ́ àwọn ọmọ yẹn jẹ́ kó padà jẹ́ kó padà jẹ́ kó fẹ́ máa fi mí lọ ni ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀tà. mi ò fẹ́ yín lọ màámi mo ti bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká já mi lórí ọ̀rọ̀ ọmọ yìí. èmi ò lè sọ wípé ká fi sílẹ̀ o jọ má jẹ́ kó sọ wá lẹ́nu mi ìdẹ fẹ́ kó máa rí tiẹ̀ wí kó máa lọ sọ̀sọ́kùsọ kiri wá nínú ẹ̀ lè mi ò fẹ́ gbà padà síbi iṣẹ́ kó máa ṣiṣẹ́. ẹ wò mọ mi tó bá di Monday hmm. ẹ jẹ́ kí bàbá ọkọ mi máa padà bọ̀. lọ sí bo kí nìkan tó ń sọ àrà sọ yẹn èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdílé náà o ò bá mi sọ̀rọ̀ báyìí ó sọ fún mi kó o ti gbọ́ ni ó ṣe wá dójú màmí ẹ̀sìn tó sọ pé kí èèyàn kan padà wá síbi iṣẹ́. sweetheart tèmi yé mi o mo mọ nǹkan tí mò ń sọ o. azin kí ni nǹkan tó yẹ. èwo nǹkan tèmi tiẹ̀ mọ̀ ni wípé tó bá jẹ́ pé ibi tó ràn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá owó ẹ̀ ló ń kó jẹ ni àbí nǹkan kan má fowó ránṣẹ́ mọ́ jẹ́ kó máa lọ ṣiṣẹ́ kó dẹ̀ máa sanwó oṣù ẹ̀ fún kó ṣàwà nílé iṣẹ́ ẹ̀. ibi tá a fi sí tẹ́lẹ̀ kò ṣiṣẹ́ dáadáa ń bẹ̀ náà la ní pé bóyá ká máa ránṣẹ́ káàkiri à ń ránṣẹ́ káàkiri kò tún wá ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe màá mi. ẹ mo ti máa ṣe ẹ jẹ́ kó máa gbọ́dọ̀ yín bí èèyàn máa ránṣẹ́ màá máa fún lówó oṣù. iléeṣẹ́ ẹni kò ti máa ṣiṣẹ́. ẹ ẹ wò honey ẹ ò ṣe jẹ́ kí wọ́n padà sọ́dọ̀ àbí ṣe bí torí kọ́ má bàa ṣe ranù tẹ́lẹ̀ ló ṣe ní kọ́ máa bọ̀ ah. ṣé wàá fẹ́ ká yí wọ́n bàjẹ́ sí títì ni. mọ́mísí ẹ má jà jàǹtà ẹ wọlé. o lórí tí mo ṣàtọ yẹn jọ torí ọlọ́run ọkọ mi ṣé o ti gbọ́. mo lè fọkànbalẹ̀ má wọrin o ṣe jàjà yàtọ̀ ó ó dàbọ̀ ó dàbọ̀. abọ́kọ mi ẹ wò ká má parọ́ ìwà tẹ wò yẹn ó burú jáyé o àná kò yẹ kó jẹ́rú ẹ̀gbọ́n yín lẹ máa wúrú wà bẹ́ẹ̀ yẹn sí pẹ̀lú owó tó fi mú yín. èṣù ni èṣù ni èṣù tó fẹ́ dàrin wàrú ni èṣù tó fẹ́ tú wa ká ni. ládùúrù nǹkan tẹ ṣe fún yẹn. èṣù yẹn mọ̀ mọ́ wà ni. tí àwọn èèyàn tá a bá ṣe nǹkan tí yóò dá tán la máa ń purọ́ méṣù kí ni tèṣù mẹ́. ẹ wo ẹ wo tọ́mọ ṣáà ti dé ẹ̀yin náà ẹ bá mi bẹ̀ wọ́n ṣẹ́gbọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. mo ti gbọ́ ẹ wo èmi ti bá yín bẹ̀bẹ̀ tó bá ti dé sìn kẹyà bẹ dáadáa kẹbi dáadáa. ọ kò ní kó máa gbọ̀n báyìí wọ́n ti gbẹ̀bí mo ti gbọ́rọ̀ ẹ̀ àmọ́ kan tí mo wọ̀ ni pé wẹ́ẹ̀ ò lè wáyé mọ́. kò tí ẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ ni láyéláyé títí Jésù máa fi dé kò ní ṣẹlẹ̀ mọ́. láìláì mi ò lè fún ẹ ní chance láti jẹ́ kó tún ṣerú ẹ̀ fún mi. kílẹ̀ sà. wọ́n ti sọ ọ ti gbọ́ nǹkan tí mo sọ. fẹ́mi sà tilẹ̀kùn rárá tẹ̀lé. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́. ẹ ṣe sá màá serious sá. wọ́n ti gbọ́ èyí kẹ́ tún ìwà ara yín kẹ́ tún ṣe mo ti gbọ́. ó tẹ́ lọ́rùn náà wọ́n níṣó ti tẹ́ lọ́rùn sá. ó ṣe ọkọ̀ má bínú kò ń ṣe wípé bóyá inú mi dùn ohun kan tí mo sọ ó yẹ kó yé ẹ náà. Hmm, ti rọ ìrọ̀jú ọ̀làgẹ̀rin. mo ló ti yé mi ṣe bí mo ti ṣe nǹkan tó fẹ́ ó ti yé mi. o ti ń lọ ilé ni bọ̀dá mi rán mi ṣẹ́. so tí n bá wá rí ẹ bó ṣe máa lọ nìyẹn tó ní fún mi ní nǹkan tá a jọ sọ. Ah. ṣé màá máa snake out nítorí títí ẹ ni. ok alpha. alpha èwo nìyẹn náà. Ah, ah, nǹkan tá a jọ sọ náà. ok ọ̀rọ̀ owó yẹn wo ó mọ̀ kan tó ṣẹlẹ̀ ìlú ti yí orin ti change o everything ti change pátápátá sórí gbogbo bíi tí mo ti ń bu àwọn owó yẹn níbùkúbù tí n fi ń fún ẹ bí ṣe ń fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bọ̀dá mi ti di jọ ní sùdògbò nǹkan tó ń sọ òsè yé mi rárá ìyẹn ìlú ti yí orin ti change kíní kan kìnìkan jọ jẹ́ kó yé mi mi understand. ẹ̀yin obìnrin ṣá ó de tí wàá fẹ́ sáré sọ di bínú nìyẹn at least ìgbà tí mò ń rí gbá fi bu kíní bó ṣe wù mí at least mi ò fi dùn ẹ́ nà ẹ́ ó mọ̀ kan sórí sálárì mi nìkan ni mo dẹ̀ nọ́ọ̀sìn mi ò rówó yẹn kó bẹ́ẹ̀ mọ́ so but n tí màá ṣe ni pé for this month ẹ̀gbọ́n mi máa tó fún mi ní sálárì mi bóyá títí next week tó máa ti fún mi ó kéré ju bó ṣe five thousand máa bẹ get. Fẹ́mi kí ló sọ náà o ní o máa fún mi ní five thousand naira jọ torí Ọlọ́run bóyá o ti gbàgbé iye tí mo béèrè lọ́wọ́ ẹ twenty thousand naira ni mo máa béèrè lọ́wọ́ ẹ o ló máa fún mi ní five thousand naira owó kí ni èmi five thousand naira jọ tẹ kọkọ kórí burúkú kó sì kó wájú mi gan. sáyọ̀ mo fẹ́ fún ẹ ní nígbà tí kì í ṣe pé bóyá mo jẹ́ lówó tẹ́lẹ̀ ṣé kó béèrè owó lọ́wọ́ mi mo fẹ́ fún ẹ ní. obìnrin ní pírọ́blẹ̀mù bọ̀dá hmm? hmm, ọlọ́run bẹ́ o. èèyàn kan wà. mo gbàgbọ́ ọlọ́run bẹ́ o. àlẹ́ èèyàn kan wà. mo rí àbúrò rẹ yín jẹ gbogbo. jìbìlà hmm. ọmọlúwàyè èèyàn lórí owó lórí yẹn ọkọ lájùmọ̀kẹ́ ọkọ Bùkọ́lá ní paríparípa jùbìlà nìkan ṣoṣo ó ju ọmọ one thousand lọ. ó ju bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ akin ọmọláríya two hundred thousand ló fún mi orúkọ fún mi. èmi ló ní èmi ló kó fún ẹ̀yin bó. Ah! sórí two hundred thousand ti júbìlì àfún ẹ̀yìn mm. owó káàdì lásán ni eh? ó kàn fẹ́ẹ́ tó bá fẹ́ fún yàn lówó kankan tí yóò yọ kó fẹ́ fún yàn lówó eh. ọ̀rọ̀ látọ̀ ní two million. Ah, ah, tí o bá lọ bá júbìlì àpò onídìí mọ́tò tí júbìlì bá fẹ́ gbé mọ́tò fún ẹ eh. ọmọ olúwa yìí. Mm pé fẹ́ gbé mọ́tò fún ẹ o kẹ́kẹ́ àlọ́ sọ fún ẹ ayé ẹ má gbé fún ọtí ní kẹtẹ́lẹ́tẹ̀ á ní mọ́tò kan ò tó yàn lò yóò dẹ̀ gbé fún ẹ tó o bá lóun fẹ́ kó kọ́lé fún ẹ ẹnìkan ìwà dálé o ti kọ́lé kan á ní kan ò tó yàn á tó kọ́lé fún ẹ ah! Ah! tí ẹ bá dárúkọ yẹ káàrà sán ni tó ti ṣe yẹn lórí tí mo ti mọ̀ wọ́n ti lé five thousand tó bá ń gbọ́ àkàbàtẹ́ nìkan gùn hmm. tí ò fẹ́ kọ́ mọ ẹlòmíì òdókè hmm. ó ní jubilá wa gùn tó wá ní kẹ́gbọ̀dì máa bọ̀. lórí kó máa bọ̀. ó máa ń fọ́ jẹ́rọ ni. kábíyèsí ọlọ́run. Ah! Ah, bí ṣe ń bomi rẹ ọgbà ọlọ́ba àwọn irrigation eh. lọ́lọ́wọ́ bá ṣe ti. <laughs> ọmọ olúwa yẹn o sọmọ náà jẹ gbogbo ìbá ọlọ́run ibẹ̀ yẹn. kábíyèsí rẹ ẹja rẹ tèmi wá dà pàṣẹ tẹ tèmi wá dà bẹ. Eh, ọ̀dẹ mọ́kà kó bẹ́ẹ̀ o ẹgbẹ́ kìíní mu. Eh, ẹ ṣe rí ibodà mo fẹ́ kẹ́ bá ń bá gbọ́lá hàn sọ̀rọ̀ kí ló ṣe kò sí kankan mo fẹ́ kẹ́ bá ń bá sọ̀rọ̀ ẹ pé kọ́ra tirila fún mi. Ah! tìrẹ̀là ó ti bùkọ́ ń jẹ̀jú. ẹyin ẹ má ṣe ha n tó wù mí mo béèrè wọn. tírélà ìsọ̀rọ̀ two million three million. ibi kan tí mo bí kò yẹ ra tírélà fún mi. ẹyin ò mọ tírélà wà ẹ ò mọ pé owó tírélà yóò ṣe ara fẹ́yìn. ọmọ tó ṣẹlẹ̀ kò ṣe pé kò lè ṣe wọn àjọ lọ́wọ́ àtẹ̀yàn ṣùgbọ́n ó ń ṣe project kan lọ́wọ́ báyìí ó ń kọ́lé epo lọ́wọ́. Ah! ọ̀rọ̀ dáa ọ̀ dáa tẹ́ ẹ wò ẹ sọ fún kọ́mọ́ bàrà tírélà mọ́ kókó fẹ́ kan la tán ká fún mi. Ah, ah. ẹ ẹ máa jẹ́ Ah, ẹ jẹ́ o ṣe bẹ́ẹ̀ bọ̀dá. nítorí sáfẹ́ mi ẹtí mo fẹ́ nù. èmi ò lè promise ẹ báyìí ṣùgbọ́n máa bá sọ ó wá pẹ́jù títí ọ̀la máa gba ẹ láago. ọlọ́wọ́ sọ pé ẹ̀yin. tó bá wá padà dídẹ̀ gbogbo hmm. bá sọ fún júbì kúkú ah, <laughs> tèmi o. èyí jìṣẹ́ yẹn mọ́ èyí jìṣẹ́ yẹn mọ́ ó ná owó èyí jù. ẹ ló ṣẹlẹ̀ báwo ni ẹ̀hẹ́n oh my god ó ṣe wá jọ́ tó máa lè fi sí torí ọlọ́run ẹyin ẹ ṣe kọ́ tí call ẹ̀ but mi ò expect kó máa jọ́ tún la bùtẹ́ ẹ̀rọ bóyá ìbàjẹ́ bí ọ̀sẹ̀ kan ní kíkọ́ tí ẹ sí mi díẹ̀ má lè ṣe máa ní kí n máa bọ̀ nílùú yẹn lọ́tún la báyìí ah, pẹ̀lú òtútù tó wà lọ́rí yẹn. ìyẹn ìyẹn nìkan ló sọ ló fọpọ lọ sí mo mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni okay no problem mama mo bá ṣe máa ṣe náà ni yeah no problem no ah, mo kàn ṣe lé ní <laughs> ma expect mi lọ́túnla èmi náà ti ń retí call ẹ̀ mo ṣe rí báyà àyà mi jáde okay <laughs> àyà ìparí ló gbọ́ ò mọ̀ bí ta ti ń bọ̀ ṣẹ̀yẹ ló pè mí o ìyàwó tí mo ti ń expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni but mi ò expect pé wọ́n máa pè mí ní time mo ti rò pé máa tóbi next month ni bàtà àti lè ṣe ní last week mọ́ wọ́n ní kí n máa bọ̀ ní London lọ́túnla o. ọ̀túnla ilé. yà. <laughs> èmi tẹ̀ ní kí n wá rí ẹ fún ọ̀rọ̀ ti birthday ọkùn ni mò ń wò pé freezer máa wà òkè àbí kí lọ̀rọ̀. freezer it makes sense kọ́lé máa fi tẹ́ já. o tún ti bẹ̀rẹ̀ tọ́kì náà fẹ́ fi ta wọn pé nǹkan tó ń nídìí nínú ilé ni wọ́n dẹ̀ máa appreciate ẹ̀ àbí kí ló rọ. ó máa rí wọn kó tó di pé mo lọ jàre ló ti ẹ. so òun ní síbẹ̀ ló ń sọ yẹn. èwo la mọ bí ní Ọ̀yọ́ àtijọ́ mo báyìí mo ń lọ lọ́túnla wọ́n máa ṣe birthday ní weekend oníṣẹ́ mi ò nílé wá ni. mo rò pé wà á ti dé before then ni. ara ń fún mi ṣé nípa tiyín lẹ́ ń sọ ní abẹ́ sọ̀rọ̀ bàbá. méjèèjì. ní ìwọ. méjèèjì. <laughs> So wọ́n kí ló ṣe mo rò pé bó ṣe wáyé sì kan tó fẹ́ wá bá mi sọ ni kò ti rẹ́dì. kíni oúnjẹ of course. ó dà kò ti rẹ́dì. kò ì rẹ́dì látẹ̀kọ́ tẹ̀ ti wà ní kitchen ó dẹ̀ fẹ́mi ní kọ́kọ́rọ́ mọ́tò mi ẹ̀ jẹ́ kí n lọ wá nǹkan jẹ́ ta. kò ń ṣe bíi títa kò sí nǹkan tó fẹ́ ti máa ní mi ṣe fún ẹ ó dà ó ti rẹ́dì. <laughs> anyway ó ti rẹ́dì ẹ̀ mú bọ́ọ̀sì màá wá sí màá wá sí ẹ̀ ní wọ́n máa jẹ́ ká jọ parí péjì gbà mi ò mọ̀ ọ̀kan tó ń ah, bá lọ Don't worry, Mama, it's better. ìwọ náà ti rí ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ sí. ó ti rí ìyàtọ̀ tó wà nínú pé kí èèyàn wà nílé kó má ṣe nǹkan kan àti kéèyàn lọ sí school wọn náà ti ń rí changes nínú ayé àbí. bẹ́ẹ̀ni sà. ọlọ́run fún ẹ̀ka o. ọ̀hún sà ẹ̀wọ̀n mo really appreciate nǹkan tẹ́ ṣe fún mi ọlọ́run inú mi dùn gan tẹ́ báyìí mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi school ah ọlọ́run á continue láti máa bless yín. agbọ́nì agbọ́nì gbọ́nì gbọ́nì. láti bá ti ń lọ kẹrí mi o. kí wọ́n tún rí náà ní orí. ẹ rà sá. Ah, àmúyọ́dọ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́pàá nú. Ah, kò bá sí kékeré obìnrin ẹ ti gbàgbé tó sọ ni wọ́n lówó lobìnrin mọ̀. báwo lọ rántí ẹ. o ní sẹ́. wọ́n ẹ̀ dáadáa ni. ẹ ǹlẹ́. mo fẹ́ travel mi sá. ò ń travel kẹ. tí wọ́n máa fi di ìwòyí ní alẹ́ ọ̀la màá ti wà ní ìlú tí mò ń lọ bẹ́ẹ̀ ni onímọ̀ ní kí n sáré yọjú sí yín fún. ọ̀hún ah, ah. sọ fún mi tẹ́lẹ̀ pọ̀ ń lọ. èmi náà mọ̀ tẹ́lẹ̀ pàjáwìrì ló bọ́ sí mo dẹ̀ gbọ́dọ̀ attend meeting yẹn tí bá dé sí tún súnmọ́ gbọ́n táwọn olọ́kan báyìí lọ́wọ́ à ń lọ. ó wà lọ́kàn mi pé bọ́ọ̀dẹ yín ti súnmọ́ ìtorí ẹ̀ náà ni mo ṣe múra yín wá sí ibi. ó dùn mí gidi o àá tí mo dúró pé bàdé tí mo rà jọ péjú ṣe ni. dùn mí <laughs> ẹ má bínú ọmọ ti lọ báwọn. ẹ má bínú èmi náà ti prepare yín wá sí ibi ẹjọ ẹ ẹ ká mi manage lè two hundred and fifty thousand naira yẹn. ah two fifty thousand a kò dùn mí mọ́ a kò dùn mí mọ́. ọlọ́run sọ ọ̀rọ̀ yóò sọ bọ̀ ikú ìkéjì lọ́dọ̀ ọmọ lọ yóò máa bọ ni o ọmọ wà sílé náà fún wọn agbára ọlọ́run <laughs> yóò ní lálẹ́. àmín àbí ẹ ṣe kọ ọ lálẹ́ ni ò ní lálẹ́ lẹ o. àmín o ẹ ṣe kọ lọ́lá lọ́lá. <laughs> Ah, ìwọ ni mo bá lélẹ̀ mi ah, <laughs> no problem eh, eh, n o ọmọ ìwọ ah. yàrá Happy birthday to you. Ah, irọ́ o. Happy birthday to you. Happy birthday to you, Daddy. Happy birthday to you. Hello, hey, Daddy, daddy ṣe rí nígbà tèmi àtàbúrò mi tàti rí pé òní lọ́jọ́ bí yín àwa forí lórí àfi kùlùkùn àwa mú owó adájọ́ ní tọ́rọ́ kọ́bọ̀ àwa fi ra ẹ̀bùn yín fún yín fún tọ́jọ́ bí yín mọ́mí ẹ̀yin lè máa bá wa gbé fún dáàdì yín. ẹgbà. ẹ yóò mẹ́rin mọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tó kọ̀kọ̀kọ̀ kọ̀ á parí kàkàkàkà á tán iye ẹni wọlé tí a rò wọlé léyìí. àtijọ́ lọ́wọ́ ara wa náà ni ẹ dà kò wúrú sórí rè ọmọ òsè wẹ̀ bẹ́ẹ̀ yìí ẹ wà gún lẹ́mi o. àní àní o. ẹ ṣe o ẹ ní àtàgbà àní ẹ ní arúgbó eléyìí. àwa náà ni àbí bàjẹ́ tó yẹ. dáa kí ajẹ́kídádì mọ̀ pé o ò dá nínú owó tí a fi ra birthday gift yẹn fún ọ. ó dá mi báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ó yẹ kí n mọ̀ pé kò sówó lọ́wọ́ mi ṣé tó bá lọ mi ní fún mi ni. kò sówó lọ́wọ́ ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ àǹtí ẹ̀ tó fowó lẹ̀ bákan ló ṣe rówó tí ó fi lẹ̀. kò sówó lọ́wọ́ ẹ̀ lóòótọ́ torí ẹ̀ náà mo ṣe kó tó wà lọ́wọ́ mi lẹ́ẹ̀ tá fi jọ ṣe. báwo ni wọ́n ṣe rówó. Ah, ẹ̀yàn kan ló fún mi pákọ̀sá ló ṣiṣẹ́ tó fi lówó ó yẹ kóun náà ó yẹ kó jà fojú. bá a sọ̀rọ̀ wo òun lẹ́gbẹ̀ẹ́ mọ́lé jù òun lẹ́gbẹ̀ẹ́ mọ́lé jù wọ́n náà máa jà fojú ni wàá jà fojú mọ́kànlé ọjà fojú wàá sáré sọ́tù wàá sáré sọ́tù wàá rìn síbi bákan láti ẹ̀ ṣe ṣe ní ìmọ̀ bó ṣe ṣe bọ̀ bákan ló ṣe ṣe. owó bá ti wà lọ́wọ́ mi máa fún yín padà. ẹ wo bí ṣe rówó tí mo ní kẹ́ ẹ dá yẹn èmi náà kàn fẹ́ fi ṣe àṣẹ nínú gift tàfẹ́ra fún dáadé kó lè jẹ́ wípé ẹ dáwó ń bẹ̀ gbogbo àwọn owó tẹ́ ń da tí mò ń ní kẹ́ ẹ dá yẹn kò tó owó tí mo fi gun ọ̀kadà lọ gift ta fún dádì. torí pé kò sówó lọ́wọ́ yín ni ọlọ́run á dẹ̀ bless yín tó bá yẹ pé iná wá òkè bíbọ̀ dá mi ni ẹ̀yin náà máa ra mọ́tò fún dádì bíbọ̀ dá mi gbọ́ láwọn ṣe rà fún un. ó wà nílẹ̀ fún yín ó máa tó yé yín. àtẹ̀ntì owó fi ilẹ̀ àtẹ̀ntì òrówó fi ilẹ̀ gbogbo yẹn pátá lè mẹ́kì. wo ah n tẹ́ gbé fún mi ó lè jọ nǹkan kékeré àmọ́ ní láńlójú tèmi ẹ̀yin náà dàgbà ẹ̀ tàgbàdà lágbà lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ nìkan kan náà yín ṣerú ẹ̀ nìkan. ẹ lówó ẹ lówó gidi kódà ẹ lówó dúdọ́ lára lọ mo ti mọ̀ sọ bẹ́ẹ̀ rí ẹ yẹ dẹ́gbẹ́ báyìí kẹ́ ẹ máa wọnú sẹ́gbọ́ ẹ máa ṣe eyín ẹ máa ṣe eyín ẹ lẹ́wọ̀. ṣe rí ọ̀rọ̀ tẹ sọ́lẹ̀kùn yìí bí ìgbà tẹ fẹ́ fi mi ṣe ẹ̀yẹ ni wọ́n sọ àṣẹ lóòótọ́ lọ́gbọ́n mọ ìyanu àṣírí òdodo mọ̀ làwọn ọmọ yẹn sọ lọ́rọ̀ tí wọ́n ní kápá wọn lówó bí igbó láhàn ni àwọn náà ò bára mọ́tò fún mi fún tàyè ọjọ́ bíi mi gẹ́gẹ́ bí igbó láhàn ti ṣe fún bọ̀dá mi èmi mo sì bí igbó láhàn ti ń ṣe ilé ìfẹ́ gbọ́n mi o. Hmm ṣé èèyàn máa ń lọ́kọ́ lẹ̀ kọfọ ọkọ mi ni mo láṣọ ńlé mò ń wà kísà mo lóbẹ̀ ńlé mò ń jà tẹ́ ṣé bí ń ṣe máa wòrán náà ni tí ọ̀rọ̀ fi máa lọ bí ṣe ń lọ yìí hmm. kò burú aláàtìṣe ló máa ti ṣe àkànní ọ̀rọ̀ kan polówó mu kóso lọ́kàn mi bí n bá wá jọ gbọ́ kò lè dà. ẹ ṣe àwò ẹ wò tí èèyàn bá ní ọmọ ń ta só ṣeé ṣe kéèyàn ọgbọ́n mọ́ padà. Mm, bákan méjì ni yes and no ẹ no bẹ̀ ni pé béèyàn bá ń doubt tóyàn bá ń ṣe èméjì èmi mo lọ́mọ ìyá abémi kan abémi ni èèyàn lè má gbà àmọ́ béèyàn bá mọ̀ pé èmi mo ní ọmọ ìlú òótọ́ olórí burúkú ni irú èèyàn bẹ́ẹ̀ bí ò bá gbà. ẹ̀ẹ́n ah! eh, eh, tí wọ́n á ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ṣe doubting. ṣé pé kì í ṣe doubting. doubting kọ́ doubting kọ́ èmi mo ní. bí irú ọmọ bá wa jẹ́ ọmọ tí ó lówó lọ tọrọ wọ́n mú tọrọ wọ́yọ̀ tí ń rówó ná dákun èyí ọgbà para náà ni àbí ọmọ wòran. kò ní dá fún bàbá tí ò bá gbà ah! tó ń gbà tó ti ń ṣoríire hmm. òun láti gba irú ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ gbàrú ọmọ bẹ́ẹ̀. Eh, èmi náà sọ. ta ló lọ mọ ta ń mọ ta lọ mọ. èmi mo lọ mọ ta ló mọ. ibi ọwọ́ há sí náà nìkan àfi bí ẹrú kọ́ńtàbá ọ há kò ṣeé yọ o. ibi tọmọ há sí hmm. ipa kọ́sítọ́mù ọ̀ka ah, ó lè tó bẹ́ẹ̀ hmm, gbọ́dọ̀ hàn ni. gbọ́dọ̀ yẹn o. gbọ́dọ̀ hàn kan náà. gbọ́dọ̀ hàn gbọ́dọ̀ hàn gbọ́dọ̀ hàn ọmọ bọ̀dẹ́. ọ ọmọ bọ̀dá kọ́ èmi mò ń bí gbọ́dọ̀ hàn o hmm, èyí ṣe bọ̀dá o. bọ̀dá yìí lè ṣe ni. láàrin mi àti ẹni o bọ̀dọ̀ ò lè ṣe o. yéè ni bọ̀dá wa hàn sọ̀ bẹ́ẹ̀. Ah aṣọ mítì mọ̀ kọ́ aṣọ ah, mítì kọ́ ni ẹ fi ń ṣe kínní yìí kí a lọ ń sọ èmi lọ́lọ́run fún ṣe eh, èmi ni. Ah! ìkọlù gbígbọ́ láwọn. èmi ni. wọ́n wò náà bí wọ́n bá wo gbẹ́ láwọn ibi parí ẹ̀ fẹ́ jọ tiẹ̀ àmọ́ n kò jẹ́ pé ẹbí ẹbí ni gbogbo yín mo kàn rò pé à ah, bí bọ́mọ̀ ò bá jọ ṣòkòtò yóò jọ tòbí. ọbẹ̀ tó ṣẹlẹ̀. Eh ọmọ yẹn wọ̀n ẹ̀ gbà dandan wàá gbà wàá gbà tí bọ̀dá ò bá fẹ́ gbà lérò jẹ́ kí n involve nínú system bó bá ti lè involve mi wàhálà ti ìdí rèé o tí mo fi sọ bẹ́ẹ̀ o èmi lárọ́ bi àforídè pinnu mò ń lò ah. máàkì jẹ mò ń lò ìyẹn àwọn tó bá fẹ́ torí wọn bá fẹ́ gbálẹ̀. nǹkan bẹ̀rẹ̀ rẹ o. ẹ méje wọn kú dànù èmi máa ṣíwájú tá a máa fa wàá gba ọmọ ẹ. ẹ kò sí wàhálà gbogbo tó sọ náà bọ́mọ yóò lè pa àṣọ dọ̀mí kọ́ mọ́ pààrọ̀ fìlà rẹ tó ń dé yìí. gbogbo ọ̀rọ̀ run oṣù àwọn ń bẹ lọ́wọ́ gbogbo láwọn ìbò náà mọ̀. mo ń lo àṣegbé mo ń lo arọ́bì lágbára ọlọ́run dàtí wàhálà kó gbọ́mọ ẹ. sọ ọlá kíkpé gbogbo ẹ wà lọ́wọ́ everything kò sí wàhálà. ṣẹra orun má bàjẹ́ o. oye ṣàlàfíà ni pẹ̀lẹ́. orí orun mo bá yín. orun bàjẹ́ o ah, ah, mo mọ̀ kí mo ti sùn lọ. Ah, ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ mọ̀ pé bàdẹ́kùn dúdú bá ti ń fẹ́ sí yẹn la èèyàn mọ̀ sùn náà ni. sómi ò tilẹ̀kùn. ẹ ẹ ẹ ti ọlọ́run jẹ́ ẹ ti. ọ ò tiẹ̀ wá pẹ̀lú mọ́ kí ló dé. ẹ àyè náà ni ò sí. mo máa rí ẹ. ẹ gbọ́dọ̀ mọ́ rí mi orí orun mo bá yín ìbọ̀dà. mo ti sùn lọ. èmi ò rórun sùn. ò jẹ́ ń gbọ́ kí ló dé mo ti sùn ní ìsìn ó tó jẹjẹ. ó tó jẹjẹ bẹ́ẹ̀ni ó jẹyàn lówó ni. n bá jẹyàn ìwé kọ bá san. o ti wá rí dókítọ̀. ẹ ẹ n tí ì ṣe mí ò tí ẹ gbá kí n rí dókítọ̀. ogun wo mo dẹ̀ ní lọ́wọ́. ẹ ẹ má wo oògùn oorun kí bọ̀dá ẹ má wo oògùn oorun kí. èmi mọ tí mo lè ṣe tó mo tó oorun lè máa fi kàn mí. ẹ ò ṣe wá lò ó. ẹ̀yin náà mo gbọ́dọ̀ rí. ẹ ọ̀rọ̀ gbólárìn ni. kí ni ọ̀rọ̀ àṣọ. ẹ kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí. Ah, etí wọn sọ iná mi tẹ etí wo lè bá yẹn gbọ́. Ah, etí méjì tó gbọ́ iná ti tó kódà kí tí mi ò gbọ́dọ̀ ṣùgbọ́n mi àti iná ni ẹ jẹ́ ọmọ. ẹ ìdílé yìí ọgbọ̀n ọdún kì í ṣe wàá pé bọ́lá ẹgbẹ́ láwọn wá o eh, oyè bá mi ló bí ẹ kì í ṣe bá ń gbóyè o ibo bọ́ọ̀lù ẹ ṣe ń gbọ́. ọ̀dà ẹ sọ fún mi kí oyin gbàmí má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìlẹ̀ jagun ọmọ adìlẹ̀ kíkú tí ó pa wọn tó dé iná kò yí ìgbọ̀fà lẹ́yìn iwájú ń bàbá wa fi gbọ̀ta. n tọpa bàbá wa náà nù bẹ́ẹ̀ ni ẹ bá má jẹ́ mi ọgbà tèmi láti wájú ẹ jẹ́ ń gbà látẹ̀yìn ó ṣeé ṣe kíkọ́ ọmọ wọlé kan mi ẹ jẹ́ gbọ́ láwọn ọmọ. má ṣe bẹ́ẹ̀. ẹ mọ́tò balẹ̀ ẹ mọ́tò balẹ̀ jáde ẹ mọ́ dọ̀bálẹ̀ bọ̀dẹ̀ ẹ já ṣe báwọn. gbà mí jọ ọ má dọ̀tí mi má dojú tì mí má dojú tì mí. mo gbọ́ ti yín. ẹ ń lọ máa ru ni o ń lọ máa ru. ó yẹ mo mọ ọ ẹ jẹ́ ń lọ máa ru. kí n bẹ wá kankan. ẹ má ṣe yọnu ẹ má ṣe àsìkò ẹ wá kọ́ ẹ má ṣe yọnu ń lọ máa ru ṣe gbọ́ ẹ má sunrun tí nígbà tí yóò gbé wọn sọ ayé ti dá. kò tẹ̀ dábọ̀ ọ̀rọ̀ yìí tó wọn. Ah, oh, Ọlọ́run ah. irú ìbànújẹ́ ọjọ́ alẹ́ wo lélẹ́yìn báyìí ẹ̀sìn dé ẹ̀sìn ayérayé ti ah, dé o mo dẹ̀ sọ mo sọ mo ní ká lọ adapt ọmọ ẹni rárá. Ah. ìyá gbọ́dọ̀ hàn ìyá gbọ́dọ̀ hàn sórí tọ́rọ̀ bá ti rí báyìí sùúrù la máa ní. ọmọ tí wọ́n fi ń pè mí èmi ìyá tí wọ́n pè ní bàbá Gbọ́láhàn kí wọ́n wá gbọ́ wípé àbúrò ẹ̀ ni mo bí Gbọ́láhàn fún ìyá rẹ̀ àṣírí ìtìtú ẹ̀sìn rẹ̀ ládùúgbò kí ni mo ṣe fún ẹ ṣe lóòótọ́ ìwọ ló bí Gbọ́láhàn láti inú ara ẹ̀ ìyẹn kọ́lífà ẹ̀ gẹ́gẹ́ bí ìyá Gbọ́láhàn àbúrò mi ló bí fún. Ah! èmi bàbá nothing. Ah! yóò. bàbá nobody. ìyá gbọ́lá hàn sórí àbúrò mi kan ya aláìdáìdá ni kí ló wà nù kí àbúrò kó bu ẹ̀gbọ́n ẹ̀ láṣìírí tàbí kí ẹ̀gbọ́n kó bu àbúrò ẹ̀ láṣìírí. a ṣáà rí èèyàn odi ẹnìkan ṣoṣo báyìí tó yẹ pé òun ni ẹbí ará ọ̀rẹ́ òun ni wọ́n mu ọ̀rẹ́ ń gbé ọ̀rẹ́ ẹ̀ sókè ọ̀rẹ́ ń ran ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ lẹ́yìn ọgbọ̀n ọdún kábúrò mi padà wá bá mi pò fẹ́ gba ọmọ ṣé bí èèyàn ni Alhaji Jubrila àtàbà àtọ̀rẹ́ àtẹ̀bí àtẹ̀bí ìyàwó àtẹ̀bí tiẹ̀ àtìgbẹ́ni tó mọ̀ àtẹ̀ni tí ó mọ̀ ló ń sọdún lóríire tó ń gbé wọn sókè kò dẹ̀ fi ọjọ́ kan ṣèrègùn rí ló ṣe lówó tó ló ṣe láàánú tó ẹjọ́ ṣe irú ẹ̀yin bẹ́ẹ̀ yẹn ṣe bọ́lọ̀ náà ló dà kí ló ṣe gbà mí ṣèṣe mi báyìí torí Ọlọ́run kí ló ṣe gbà mí ṣèṣe mi báyìí torí Ọlọ́run. torí ah! tó ìgbà mi ṣe. ṣé dada rárá ìtìjú ayérayé. Ọlọ́run kọ́ ọmọ ṣe ṣùgbọ́n. Ah! lọkọ àmọ ṣe. ó yèrè àkànní ó sà òde yá fún un. rárá a ní pàdé. mo ní wá sáré rí o ní. mi lè wọlé mọ kó tó fẹ́ sọ. mo mọ̀ pé tòdodo ní mo ń ṣe gùn rẹ̀ òwò hmm. tí mo wá bọ̀ sóńdù ni ní kòrò ọmọ ìbọ̀lá. ibo ló bọ̀rọ̀ dé. àwo ah, àkànní mo ti rú ọ̀rọ̀ ń wò mo ti dárò n fẹ́ gbọmọ mọ́ ah. bọ̀dá ti bẹ̀ mí gan sọmọ pé ọmọ mẹ́ta níbẹ̀ lákàtà tèmi ìkan náà nísìnyí lọ́dọ̀ bọ̀dá mo ní wa ètí tó bá gbà ló ní gbà bọ̀ ó yẹ njá kan ní ọmọ bí ṣe ń lọ. ọkàn ṣáàyà olórí burúkú kalẹ̀ ṣá. Ah. láti àlọ́ ẹ̀kín ti sá fún ẹ olórí burúkú ni. kí ló dé mo yá wèrè ní àmúṣúara. ìjọ sunday tó kọjá èló mo ní kó yá mi. ẹ ní yọ ní three thousand. three thousand hmm. ṣé orí yá mi. ẹ mo lówó pọ̀ lọ́wọ́ mi. olówó pọ̀ lọ́wọ́ ẹ̀ olórí burúkú ẹ wá gbin igi owó sẹ́yìn kulè igi owó yẹn dẹ̀ sojingbìnì tó yẹ kó bọ́bẹ̀ kó máa ká kó máa fi ṣara ní dín kó máa fi ṣayé òun sọ́fà kiri orí ẹ ti burú ìwọ ní ọmọ tó bí tó jẹ́ pé wọ́n ló ní tó jẹ́ àtọ̀ ẹ nǹkan ọmọ nǹkan ọmọkùnrin tiẹ̀ ló di ọmọ yìí òbí ọmọ òun wá hand over ẹ̀ fún bọ̀dá ẹ̀ oníkójú kó fi ṣọmọ ọmọ wa dolówó tán ìwọ̀n láre kiri orí ẹ ti burú. àkànní. Ah, ah, jẹ́ kí n sọ fún nìkan fún ẹ láti àsìkò yìí lọ títí di oṣù tó ń bọ̀ tó o bá ti gba ọmọ ẹ má bàa rìn mọ́ má délé mi mọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yóò bó lò ṣiṣẹ́. àkànní. bẹ́ẹ̀ jẹ́ nìyẹn. o lè tó bẹ́ẹ̀ ni. mo fẹ́ dé fà. wọ́n lọ ìwọ́n àwọn àdéhìí adé rẹ lẹ́nu. mo má tù mí láṣìírí àbísí wọ́wọ́ o òyà gbọ́ láwọn lórí ìkúnlẹ̀. mo rí à ah, bọ̀dá mo tẹ̀ ń sọ ìwúrí bẹ́ẹ̀ ẹ wo ìyàwó mi èmi mọ̀ pé orí ìkúnlẹ̀ ló wà mo sì rí ọ mo mọ̀ pé wọ́n ló bí ọmọ yìí àmọ́ jẹ́ kí gbọ́dọ̀ àwọn náà mọ̀ pé mi bàbá ẹ̀. kí ni tèmi wá já sí. ẹgbẹ́ bàbá rẹ̀ lẹ́sìn. ṣé ah, o ah. kọ́ sọ́mọ́ kankan fún mi. bọ̀dá gbogbo tí n bá ní àjọ ni nì. ee tèmi náà ní ẹgbàá pé wọ́n ló ní. kò rẹ̀ kò ń bẹ̀ rárá ah, ẹ má lọ́wọ́ ah, kò ń bẹ̀ o ọ̀rọ̀ biological là ń sọ yìí. èmi náà bẹ sọ̀rọ̀ chemistry ọ̀rọ̀ biological mò ń bẹ sọ. Ah! o lè bá mi eh? láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eh. ntẹ́mi àtẹ́jọ fàdé ó sì lè pé ká ṣe láwọn. ń bò lákọ sí. àkóso kan wà. ẹ eh, ó ti parí lọ́kàn tèmi o.

ọ̀rẹ́ lọ́mọkùn bí tó tún gbọ́rọ̀ lọ báyìí ṣé ṣe pàṣírí tún fẹ́ tú sí gbogbo àgbáyé ẹ̀ nígbà tó bá tún gbọ́rọ̀ lọ́dọ̀ fámi. Oh! hello daddy. gbọ́dọ̀ wọn náà ni mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ rà sà. ẹ mo fẹ́ sọ fún ẹ pé ìpàdé kan wà lọ́dọ̀ mi. meeting. ẹ ó dẹ̀ ṣe pàtàkì kó wà ń bẹ̀ ìparí bẹ́ẹ̀ ni ìpàdé ẹbí ni. ok sir ok sir no problem i'll get back to you sir. ok kò sí wàhálà máa wá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ náà ni wọ́n máa get back to you sir. ó ti gbọ́ nìyẹn. meeting olówó. ẹ lọ sà. ẹ ló gbọ́dá. ẹ ló dáde. àbúrò ni. ẹ rà sà. ǹjẹ́ bọ́dá mi sọ mọ́ pé ìpàdé kan wà. ó ṣe ń gbọ́ sìnsìnsìn náà ni olórí ẹbí ṣe pè mí tó ń sìnsìn ni. ọ̀pọ̀ dandan kọ́ wà ń bẹ̀ o. okay sir okay sir no problem i'll get back sí sà. ọ̀pọ̀ dandan o. okay kò sí wàhálà n máa wá bẹ ṣe sọ́yìn náà ni o máa get back sí sà. Eh, eh, ọ̀dà ọ̀dà mo ti gbọ́. Hmm. ẹ bá a ti ṣe mọ́. Hmm bá fẹ́ yọ ọpọn kó fi hàn ojú mi pé tó ojú. irú ìpàdé wo ló wà tí gbogbo wọn ń pè mí dájú òde mi sọ kọ́kọ́. phenomenal before. pẹ́ ó ti pẹ́ ẹlẹ́yà mi ti dọ́dọ̀ ọmọ mi. kò tí mo gbọ́n sẹ́yìn. ẹ eh, kí ló ń ṣẹlẹ̀. ìgbà fún mi méjì kò sí kọkọ tó gbé. àmọ́ kò máa gbọ́ náà ni. ẹjọ́ ta ló sọ fún ẹ. kékeré ló ṣe gbọ́ láìpẹ́ ni. ẹni tí mo gbọ́ òótọ́ nǹkan tẹ́ ẹ lè máa fi sunkún lé. mítì ni wọ́n pè mí sí bàbá kékeré ló pè mí ó ní wọ́n sọ pé mítì ń wà mo dẹ̀ wò pé ẹ ò gbé kọ́ mo ti ń pe nọ́mbà yín látàtàrọ ẹ ò gbé kọ́ torí mo fẹ́ bí ilé rẹ̀ pé yín ò sọ fún mi pé mítìn kankan wà báwo ló ṣe máa jáwọn náà máa sọ fún mi pé mítìn wà. mítìn ló bọ̀. ẹ kí ló ṣẹlẹ̀. o gbọ́ ju bẹ́ẹ̀ lọ. wọ́n sọ ju bẹ́ẹ̀ lọ pé mítìn wà náà sọ fún mi. mítìn yẹn náà ni mm, mm, mm, òun náà ni àwa náà ń fẹ́ sọ àti ẹ̀sìn. <laughs> dárí gbẹlẹ màmí ẹ gbójú wa rẹ ẹ pẹ̀lẹ́ ṣe ti ṣetán. a ti fẹ́ ṣetán. ẹ fẹ́ ṣetán ok jẹ fún yín táìmù díẹ̀ gba ẹ̀kẹ́ fi ṣe dáadáa. a ti ṣetán. ẹ ṣetán ẹ lè gbọ́ kí ló pa yín lò. ẹ jẹ́ kó mọ̀ ọ́. bọ́lá àti ṣe àti ṣe tó serious gan kódà ẹ̀ṣẹ̀ tó fẹ́ má lè nídàríjì lólè. àṣẹ gan-an kódà kì í ṣe ẹ̀ṣẹ̀ kékeré. tó iwájú ọpọ́n ọfà ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọfà ọgbà olùmọ̀ ọ̀tún olùkọ̀ràn òsì àárín ọpọ́n ìta ọ̀run má fi ibi péré má fèrè pébi má fòlòlò fọ̀hún ìbá bàbá ìbá yèyè bá a bá fẹ́ mọ́ lójú aríran èyí tá a bá fẹ́ báyìí báyìí níwò. bó bá ti rí báyìí ni owó wàá lò kéré ta. Ifá ní ọgbọ́n dandan dandan kẹ́ẹ̀gbà dẹ́ndẹ́ndẹ́n ọ̀yẹ̀kú méjì tí ń sáwó lóde làdó ifá ní bó lówó lọ́wọ́ bó lówó lọ́wọ́ ẹ̀gbà ò ní gbárí ọwé mí dànù ẹ ẹ wò ṣe mátàn yẹn torí ifá ò ní balẹ̀ kọ́ má yàn bọ̀ àárẹ̀ tí ń ṣe ìyàwó ẹ̀ yìí wò bẹ́ẹ̀ gbére léwòsàn mẹ́rìndínlógún kò lè gbádùn. bàbá ifá já náà torí kò tí ì sí hospital tá àti ìgbèdé mo tiẹ̀ ṣe bí àwọn ọmọọṣẹ́ ń bẹ̀ ni o bàbá tí ẹ bá gbowó ta ti ní hospital kì í ṣe kéré mi o síbẹ̀ náà wọn ò rí nǹkan tó ń ṣe. Ah, kò lè gbádùn kò lè gbádùn rárá nítorí wípé àwọn tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ ẹ̀ àwọn ayé ni àwọn ọ̀yà mi ò má balẹ̀ ni àwọn ni wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ àmọ́ wá dúpẹ́ lọ́wọ́ orí rẹ tó gbé ọ̀ka láwo orí nítorí wípé níbi tá a bá a dé yìí ọ̀nà àbáyọ sí wa ètùtù là á ṣe pẹ̀lú. kí wàá ní nǹkan ètùtù. ẹ ń mọ̀ pé ẹ béèrè débẹ̀ ẹ sórí ètùtù là á ṣe ẹ bẹ àwọn àgbà lágbè pàápàá tá a bá ti wá pèsè ètùtù yìí tá a pèsè ọ̀kàkà ẹ̀bọ̀ tí kagun láyà òun lẹ̀ ẹ́ gbé lọ oríta mẹ́ta fáwọn ìyá mi ọ̀sẹ̀ rí mọ́fíà àmọ́ wá gbọ́ o ẹni tó bá gbé ẹbọ yìí nǹkan kan wà táwọn ìyá mi ó gbà padà lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ apá ó sì ṣeé ṣe kó jẹ́ ẹsẹ̀ ó ṣeé ṣe kó jólódì ọ̀sán tí fi ń ríran àbí kí wọ́n gbetí lọ́wọ́ ẹ̀ kó má gbọ́ràn mọ́ láéláé bọ́ọ̀ bá ti lè fi yẹn lẹ̀ kò sí wàhálà kankan. bàbá. Mm -hmm ṣebí kò ní láì mi lọ. àà okú tí àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. ẹ wo ẹ má gbẹbọ kankan tí bá máa kú kí n kú kú kú tí bá kú wọ fẹ́yàwó mi má gbẹbọ. Baba, ẹ má dá lóhùn. torí ààrẹ tó ṣe ló jẹ kó máa sọ. ṣebí mi kò sáni mi ò sáni kú sá. wo ẹ̀mí ẹnikẹ́ni tó bá gbé tutù náà ní bá lọ nǹkan tí mo sọ ohun nìkan. bàbá hmm? mo tún kí i lẹ́ẹ̀kan sí. kò tọ́pẹ́ àwọn rúmọlẹ̀ ni ó dúpẹ́ lọ́wọ́ wọn. ara ìyàwó mi ti yá. ọpẹ́ ni fáwọn elédùà. dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí bàbá. ọpẹ́ ni fẹ́lẹ́dùà. ẹ bàbá nǹkan tó kàn wá jẹ́ kàyéfì fún mi torí lọ́jọ́ kìíní àná ẹni téèyàn bá ṣe kìíní yẹn tán. ẹ̀ẹ́d tí mo sọ fún ọ pé ó ṣeé ṣe kó gba apá tàbí ó ṣeé ṣe kó gbẹsẹ̀ tàbí kó gba ojú èwo lọ́wọ́ àgbà lọ́dọ̀ ẹ̀. kò gba nǹkan kan lọ́wọ́ mi. irọ́ o nǹkan kan ò ṣe ọ́. rárá. rárá rárá. rárá. sọ gbọ́n tí èmi ń báyìí. dáadáa. kí ni mo sọ. ẹni ṣe mò ń gbọ́ yín báyìí. ẹ̀ẹ́n báyìí ńkọ́ ọ̀tọ́ rí mi. ẹ̀ ń ju ọ́bì gba apáwo lọ́wọ́ ìwọ́n jọ sí. <laughs> torí ọ̀rọ̀ rẹ ń tó ṣẹlẹ̀ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ́nà ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé àkàndá èèyàn kan ní ọ̀nì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ kó o sì dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọlọ́mọ. dúpẹ́ lọ́wọ́ ìyá mi. kó o dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí ọlọ́mọ pàápàá. o tún dúpẹ́ lọ́wọ́ bàbá. kó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọlẹ̀ náà yẹn àwọn ni wọ́n lọ pẹ́ kárí náà ara ìyàwó ẹ̀ ti yá báyìí ti yá dáadáa sí láburú kankan mọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀. Ah, mo dúpẹ́ lọ́wọ́ èyí o ẹ ṣeun bàbá owó ta ná lọ́dọ̀ yín kò tó ń ta ti ná bọ̀ rárá. ẹ̀yin kéwe ni bọ́pọ̀lọpọ̀ ọba kéwe ẹ máa fojú egbò ẹ máa fi tẹ́lẹ̀ èyí tọwọ́ tí bá ń dán ni èyí ti bá bí aṣọ àwa lọ gbàgbà tí gbára àdúgbò àwa lọ́yẹ̀kẹ́ sáwá bá ọmọ ike tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbàjẹ́ wo jókòó jẹ́ ń fún ọ lẹ́bù kan. <laughs> ọmọ ni ọ. <laughs> bàbá o. Ah, ọmọ ni ọ. Ah. ẹ kú jókòó. Ah, ẹ ǹlẹ́. gbàṣà ẹ má bínú pé mo dá yín dó. ó létò tó kan tèmi ń ṣe ní àgbàlá ń bẹ̀ òní bí má sì ti ń ṣe báyìí wọn ò gbọ́dọ̀ báyẹn kankan sọ̀rọ̀ ìdí tí mi fọwọ́ sọ fún yín pé ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ nù ẹ dákun kí ni ọ wá gbé yín wá o. ẹ ṣe bàbá àmọ̀ràn yín ni mo ní kí n yálò tẹni tó bá rú ni lójú kábílẹ̀ léèrè. bẹ́ẹ̀ kó tó di wípé a máa máa bẹ̀rẹ̀ sí ní dáwó sí igbó àtú. bàbá láti bí oṣù kan báyìí ni mi ò ti lè ṣe bí ọmọkùnrin láàrin mi àti ìyàwó mi tó bá dọ̀ wà lẹ́mọ́. ẹ ò lè pa function bí àṣà àwọn ilé ìbò. bẹ́ẹ̀ ni bàbá. ẹ dákun ṣé o sì ń ṣe tẹ́lẹ̀ àti. dáadáa bàbá ó ń ṣe gangan. ń ṣe. dáadáa gan. ọ̀dà ìwọ fún rẹ̀ ti gbọ́n torí pé lóòótọ́ làwọn àgbà ní bọ́ bá rú ni lójú àbílẹ̀ léèrè. Yeah. kí ló dé tó ń parọ́ fún mi èmi ló dé tó ń pe àfin ládùúgbì àrẹ fún mi. bí ti báwo. ṣebí ọjọ́ kìíní àná tó wá bá mi tí mo ní kí làwọn ìyá mi gbà nígbà tó gbé tutù lọ ebi wọn sọ fún mi pé wọn ò bá nǹkan kan lọ́wọ́. wọn ò bá nǹkan kan lára mi. ó kéwì ọkọ ó kéwì wọ́n gbà. èmi ń sọ náà lọ́jọ́ náà pé ah, kíní yìí ò ṣeé ṣe tó o bá rí mi lérí ìbú àyín mo bẹ̀rẹ̀ sí ní ronú ni pé kí ló dé wo àwọn ìyá mi gba mẹ́wàá lọ́wọ́ ẹ o àwọn ni wọ́n gbà kíní ọmọkùnrin ẹ tó lè fi ṣe nǹkan kan. ẹ ẹ ọmọ pé njọ́ tó ń sọ fún mi lérí ìbú àyín èmi ń wò pé sọ ah, ṣeé ṣe káwọn ìyá mi má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ kò ṣeé ṣe. bàbá hmm? n tẹ́ ń sọ fún mi ni pé ètùtù tí mo gbé níjọ́ kìíní àná lórí kíyàwó mi má bàa kú òun ló wá fàbọ̀ sí bí ọmọkùnrin mi tí mi fi lè ṣe rárá. òun ni kódà tán dúpẹ́ lọ́wọ́ eré ẹ̀ pé ibi tí wọ́n gbà yọ sí ọ̀dà. dúpẹ́ hmm? ọkọ mo mọ̀ pé oríṣiríṣi èrò ló máa lọ lọ́kàn ẹ̀ ó lè máa rò bí ẹ máa fẹ́ sílẹ̀ bí ẹ máa lọ irọ́ tó jìnnà sóòótọ́ ni nítorí pé mi ò níbi kankan tí mò ń lọ ah, olóore mi ló jẹ́ irú ẹ̀sán tó ṣe mí kọjá yẹn tí ò bá ṣe nǹkan tó ṣe yẹn níbo ni ìgbà wà bóyá mi ìgbà ti dẹni àgbégbé ibi ìṣù ah, ah, mi lè fi sílẹ̀ láìláì ṣùgbọ́n mo wá rò pé kán lè máa pè wá náà níyà lágbájá bàbá lágbájá mo wò pé bí a ká lọ adopt ọmọ. ó ṣe àyà mi àdúró tí ní lọ́jọ́ ṣòro ṣàṣà obìnrin ló lè dúró tọkọ ẹ̀ nínú kọ́ndíṣọ́n tí mo wà yìí lórí pé ká lọ adopt ọmọ àìdí àtò fáìn ni àmọ́ irú ọmọ tá a fẹ́ lọ adopt àmọ́ irú ọmọ tó jẹ́ àti wípé ọmọ ọ̀hún èèyàn ò mọ ọ̀rọ̀ ìdílé tí wọ́n ń ṣe nídìílé wọn tí irú ọmọ bẹ́ẹ̀ bá wà dàgbà tán ọmọ máa fún yàn ní wàhálà ọjọ́ iwájú ni àmọ́ mò ń ro nǹkan oníjọ̀gbọ̀n mo wá wò pé tá a bá ti bi òye gbà mí wọlé tọ́lọ́ ń bá lọ ṣáámi sọ̀rọ̀ wa tó yẹ gbà mí tó dọ́lọ́mọ láyé ò ní kú ònú ẹbí wa. I can't. Oh God. ìjọ tó ń tọ́lọ́mọ bá mọ̀ pé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ mi ó yẹ kó lè gbọ́rọ̀ sí mi lẹ́yìn. àmọ́ tó bá wá jẹ́ pé o ṣì máa kọ̀ mí sílẹ̀ náà ni ó fẹ́ lọ fẹ́ lómi ó lè má gbọ́. Oh mo ti gbọ́ ọkọ tó sọ ó má ṣe ṣùgbọ́n kan péré ó ní mo lè ṣe tí bá ti bí ọmọ kan ilé gbárùkọ bẹ́ẹ̀ ni. ó tẹ́ mi lọ́rùn wọ́n ti máa fún mi. dádì ó mà ga o wáìtẹ́ fi lè fún un kí ni ẹ̀ṣẹ̀ mi níwájú yín tó pọ̀ tó ìtẹ́ fi ṣe léè fún mi ṣẹ́yìn fúnra ara yín mọ̀ ọ̀la ni ṣé mọ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú sí ọmọ kékeré tẹ́ bá bí ẹ ò mọ̀ kí mo lè tó bí mo ṣe tó yìí wáì tẹ́ fi sọ ilé fún mi láti kékeré ó ṣe wá jẹ́ pé nígbà tí mo dàgbà tó bí mo ṣe dàgbà tó yìí ó ní mo ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ẹ́ pé bàbá tí mo rò kó bí mi lọ́mọ kọ́ ló bí mi. ó dùn mí o màmí inú bí mi gidi gan ni o mi ò mọ bí. mọ̀bí náà ètè jó mọ̀bí náà. Daddy, daddy. <laughs> àmọ́ kọjá máa ṣe. Ayídé Ayídé. obìnrin náà ni ọ obìnrin náà ni ọ. iṣẹ́ ọkọ mi làwọn wà kọjá sí. ẹ̀yin là máa wà kọjá sí olóhùn máa wà kọjá sí. títí mẹ́sì wọ́n ti dé lọ. olóhùn máa wà kọjá sí. wọ́n ti dé ní pọ́tí mẹ́sì. ọmọ wa kọjá sí ẹ má kéde náà Ayídé ti lóhùn máa wà kọjá sí ìwọ ló bá yẹ ní ìlú mi kankan. tó tó tó. kì í sùn ní rárá rárá bó bá ti àjẹ́ pé a ṣe náà ni kì í ṣe lèmi bí láti ṣe. ohun tí ẹ ti torí ẹ̀ pé pàdé mo ti mọ̀ <laughs> ó lè mọ̀ ọ̀jẹ̀ mọ̀ àtàrí àdànàkú lélẹ́yìí ọkọ̀ jẹ́rú ọmọdé àgbẹ̀lá àwọn ò lè mọ̀. dáàdì mo ti mọ̀ ohun tẹ́ fẹ́ sọ nípàdé tẹ́ pé ní pẹ́yìn lè bí mi. o ti gbọ́ ẹ rí ẹ̀jẹ̀ mú o ẹ̀jẹ̀ ló mú o kò yẹ ẹ̀sọ́ ọmọ lágbẹ̀dù ọmọ pàkan tó gún jì kan tó gún dùgbẹ̀dùgbẹ̀ báyìí láàárọ̀ kó aláìgbọràn ọmọ agbélégbègbè agbẹ́jùgbẹ́gi ọmọ ọ̀tí ọ̀tán òrí nìkan la gbé ibi ikú bá parí sí ilé ẹni iṣẹ́ ìjẹun. òyìnbó náà sọ̀rọ̀ ó pòwe ó ní plọ̀tì kàdàmúbọ̀tà tí ò tíkà ní ó ti tíkà. Ah! ẹ wò sá hmm? mo gbà lóòótọ́ lóòótọ́ nípa ìlẹ̀ bí mi. ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ yín fúnra ara yín bẹ́ẹ̀ ṣe wáyé ǹjẹ́ lè dá mi tọ́ gẹ́gẹ́ bíi bàbá. Ah! múra lọ́kàn yín ẹ mọ̀ pé ẹ kò ojú òṣùwọ̀n láti jẹ́ bàbá mi. ẹ jọ̀ọ́ má bínú nígbà tẹ́ ẹ̀ ń ronú ẹ̀ tẹ́ ẹ̀ ń ronú rò pé ẹ fẹ́ pe ìpàdé láti jẹ́ kí àwọn ẹbí àbí àwọn èèyàn mọ̀ wípé ẹ̀yin lẹ bí mi ẹ jọ̀ọ́ kíndé kò sọ sí yín lọ́kàn tó fẹ́ dàbí ìtìjú fún yín pé ah tí bá máa sọ jáde ìtìjú ńlá màá ló máa jẹ́ fún mi ẹ ẹ̀ rò bẹ́ẹ̀ rárá. gbọ́dọ̀ ṣé ọmọ tó ń sọ sá. ó dà tẹ́ ẹ̀ bá wà rò bẹ́ẹ̀ á jẹ́ pé ìkà ni. lọ́nà wo. mo ti lé ní ọmọ ọgbọ̀n ọdún bí mo ṣe wà yìí àwọn bàbá àtìyá tó wà níbẹ̀ yẹn tí wọ́n ń tọ́jú mi kò sí ẹnikẹ́ni tí wọ́n gbójúlé láyé wọn ju èmi nìkan ṣoṣo yìí lọ. ẹ̀yin tẹ́ ẹ wá ń jà tẹ́ ń dààmú káàkiri tẹ́ ń tìtorí ẹ̀ pè pàdé láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ̀yin ohun tí mò ń sọ fún yín gan nìyẹn ẹ wá jọ ká ní kì í ṣe wípé ọ̀dọ̀ àwọn bàbá àti ìyá ẹ̀ ni wọ́n tọ́ mi dàgbà ká ní ọ̀dọ̀ yín náà ni mo wà báwo amẹ́rẹ̀ẹ́rẹ́ bá a ṣe lè tó ìkànnà nìyẹn. ohun tí wọ́n wá yà lọ́yà yìí. ohun tí mo wá dàbí mo ṣe dà yé ẹ̀ mọ àwọn tó jẹ́ kí n dà bẹ́ẹ̀ ni bàbá àti ìyá ẹ̀ ló jẹ́ kí n dà bẹ́ẹ̀ láti bíi thirty years ago àwọn ẹlẹ́fẹ́ bàánú jẹ́ sìn pé àwọn kan ni wọ́n bí mi. Ah, ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ jẹ́ ká gbìyànjú sí ẹgbẹ́ kan hmm. ẹ jọ̀ọ́ tí ẹ ò bá fẹ́ wu ìwà ìkà yìí ẹ jọ ọlọ́run ẹ má bà àwọn bàbá àtìyá ẹ̀ ní inú jẹ́ ẹ má bà wọn nínú jẹ́ ẹ má pa wọn sáyé bí wọ́n ṣe wáyé. gbogbo tí ìwọ náà wá ń ṣe ní ìsìn gbogbo tó fi pamí sáyé ló ń ṣe yìí ìwọ ah, ọmọ ni. Ah. mo ṣetán láti ṣe ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọmọ sí yín for a start bí mo ṣe wá síbi ilé ni mo ṣetán láti fún yín ní one million naira. one million. bẹ́ẹ̀ni àmọ́ ẹ máa ní láti promise mi pé ẹ wò ní sọ̀rọ̀ ẹ síta fún ẹnikẹ́ni mọ́. Ah, um, mo ti promise ẹ báyìí mo ti pọ mo promise ẹ. ẹ jẹ́ lọ sọ mọ́tò kẹ́kọ̀ọ́ jẹ́ ẹ ọ̀yà sọ ẹ rẹ jẹ́ kó yẹ ẹ sọ ọmọ lágbẹ̀dù ọmọ ọmọ àwọn àwọn náà kọjú ẹ sínú àwọn agbára àwọn agbára kọjú ẹ sọ̀rọ̀ ìgbà ọdún wọn máa ṣe tí mo kẹ mo kẹ wọn wọn máa ṣe tí mo kẹ ọdún wọn máa ṣe wọn. Àkànní ibi tá a gbèdè sí igi ti wù ú bẹ́ẹ̀ o. ọ̀yá sọjú abẹ́ǹkò jẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ báyìí torí mi ò lè sùn látijọ́ yìí mo gbé ògbó rẹ̀ ni torí mọ ibi tá a fẹ́ bá ọ̀rọ̀ tá a fẹ́ bójú ọ̀nà jà ọ̀rọ̀ ọmọ ẹ̀ tí mo bọ́ sọ́njú ní gbọ́láhàn àti bọ̀dá mi sọ ma pé ọ̀rọ̀ ń ti bá bòmí yọ o. gbọ́láhàn bẹ́ẹ̀ ni kí ló wí. ọmọ ẹ̀ ti fún lówó ó ti fún lówó one million ló fún mi. ó ti bọ́ fún ẹ. kẹ́ńtọ́ n ò wú ẹ̀ rí ó burú báyìí mo ni. owó rẹ̀ kìkìlà abẹ́ ṣe. ó rẹ̀ gbá bọ́ọ̀bà nígbà kí ni kò ní dáa fún ẹ. rọgbà wa ọmọ kò wọ́n tó gbà yẹ kì í ṣòwò. èèyàn fún ẹ one million. òun bọ̀rọ̀ ní ayé ẹ̀ ṣe rí ni bígbà tí táǹkà tó pọnmi kúnnu táǹkà tó wá mú gáàsì gáàsì jẹ́ fi mu sinapu tó fi bu ẹni báyìí tó ní ee wéré gbẹnu síbí kó wá dà sí lẹ́nu kó wá rò pé òun rómi mu. owó tó fún ẹ ìwọ́n mi làwọn kàn ní kó gbẹnu síbí wọ́n wá ro fún ẹ orí ẹ ti burú. Ah! wọ́n fún ẹ ní owó gbà má bínú inú ẹ ń dùn ọ̀dẹ̀ ẹni tó yẹ kó gbà kó ṣe ìbẹ̀rẹ̀ bínú. njó mọ̀ pé bí ó ṣe jẹ́ pé wọ́n lo bí bọ́lá òun lọ́rìjínálì yẹn eh. àṣẹ tí bọ̀dà bá pa á sì múlẹ̀ jù wọ́ lọ. ìwọ tó jẹ́ pé wọ́n lo ní ọmọ gidi tó jẹ́ nǹkan ọmọkùnrin ẹ ló dọmọ wàá pàṣẹ fọmọ náà kò sì ní gbọ́ òrùka yẹ ti bàjẹ́ wàá ah ẹ ṣe. ó náà fojú inú wo dọ́gba sọ. sọ́ọ̀kì wọlé lọ sọ mọ́dà pé àwọn kan náà bí wọn múlẹ̀ lọ́kọ̀ lọ́kọ̀ múlẹ̀ lọ́kọ̀ ṣé fúnra mi kí ni tiẹ̀ ah, kí ni tiẹ̀. ọ̀hún ṣe wá fẹ́ dẹlẹ́rù ṣe sùúrù àmọ́ bí ṣe ṣe. mo rò pé orí ẹ̀ burundi àní nǹkan dùn mí màá bẹ́ẹ̀ kílẹ̀ mọ́ ìbí ìgbà tó ń fìyà jẹ ní báyìí o ṣe nígbà ọmọ tó bí tó yẹ bẹ́ẹ̀ ló ṣe wàhálà ẹ̀. mọ̀mọ́ tèmọ́ àìwọlẹ̀kùn ah ọ̀tún ah, gúnmọ́ kò sí wàhálà eh, wo orí bọ̀dá burú. a da fún ẹ. ayẹ oyè ayẹ orí tí mo fẹ́ kó ṣe gan ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tó o bá gbà yọ àdákó sáwọn sáwọn pa wọlé lọ́mọ. má gba ọmọ wọn ní aya ọ̀lẹ́ là ń gbà kò sẹ́ni tó lè gbà kò sẹ́ni tó lè gbọ́ ọmọ. ẹbí wa dàrú ẹni máa dàrú ọlọ́run ní jẹ́ kó wà ní wa bàǹgbóyè irun tójú òrírí kò wáyé rí èmi ìbá da lábàá wípé gẹ́gẹ́ bóyá jẹ́ pé gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹnu ẹni àìfẹ́ síta kí ló dé irun tó wà láàrin ìwọ pẹ̀lú àbúrò ẹ̀ tó fún kí nǹkan tó ń rùn nílẹ̀ kó tán ẹ jọ ẹ má bínú gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ṣe máa ń sọ pé um, wọ́n máa ń fowó àti ọmọ díran lẹ́nu tí wọ́n bá kọ̀ tí wọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ má bínú sí i. wọ́n náà dàgbà. a ṣe gan sa ṣe rí ọ̀rọ̀ tí a fẹ́ máa wá sọ ń bí èmi àti ọ̀nkú àti yanjú ẹ̀ tẹ́lẹ̀. a yanjú ẹ o a yanjú ẹ ara. ọ̀nkú. mi ò mọ̀ pé ọ̀nkú mọ́ dádì. dá. mo sọ fún ọjọ́ òní mo ní dádì ni wọ́n pè. dádì àti yanjú ọ̀rọ̀ yìí. a yanjú yàrá. nínú mọ́tò. a náà yanjú ẹ̀. mo máa sáyẹn sísàlẹ̀ mo máa kọ́ pé kí wọ́n clear mo máa clear ogun check máa ní. ẹ oúnjẹ ọmọ ni kó o fún mi nígbà ogun oúnjẹ ọmọ náà mo sì ń jẹ. àyìn kọjá yàrá mi bẹ́ẹ̀ ni bàbá ọlọ́wọ́ jẹ́ mi yóò mú wa o ẹ̀yin ojú ẹ̀ ní kí n fọmọ tèmi lé lọ́wọ́ ẹ ṣe sùúrù ìdúró bẹ́ẹ̀ lórí ẹbí sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń fa ìkòkò tó kọ́ bẹ́ẹ̀ lè fà lọ títí báyìí. ẹ jẹ́ mọ̀ pé bí idán ni ọ̀rọ̀ yìí rí lójú mi báyìí. dáde kò dàbí idán ohun tó fi ń dàbí idán lójú yín yẹn máa jẹ́ kó clear dáadáa ń sìn. ọkọ àti dáàtì ló mọ̀ pé dáàdì ó ẹ láṣìírí bẹ́ẹ̀ ni ẹ wò mí ẹ jẹ́ ká wúra wa dáadáa èmi wá bá yín mo bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá àtọmọ lóòótọ́ ṣé bóun lẹ débi tẹ́ ń sọ̀rọ̀ mi jáde lẹ́nu yìí ẹ má jẹ́ kí n tàn yín jẹ mo fẹ́ kí ẹ láì tí ń sìn kí ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. mami ta lẹ bí mi fún. bàbá ẹ. ah olórí ìbísẹ̀ gbọ́ ṣe ọ̀rọ̀ tó ta ní ìdíyẹn káyọ̀dé police station káyọ̀dé court ṣe ọ̀pẹ ta ní ìdíyẹn ẹ gbọ́dọ̀ yóò rò ó dáadáa ta ni ẹ bí mi fún. bàbá ẹ ní. bàbá tí n bá wa gbọ́ sétí àbí ẹ kàn wà nínú ilé ẹ̀ ń sọ fún ara yín ẹ̀ bára yín sọ̀rọ̀ mo kàn wá rè lẹ́gbẹ̀ẹ́ ògiri mo gbọ́ wípé ẹ sọ wípé ẹ̀yin lẹ bí mi fúnra ara bẹ́ẹ̀ ni màá lọ sí kóòtù tí màá lọ gbà ìwà tí màá fún yín ibẹ̀ láti máa lọ yanjú ọ̀rọ̀ yìí yes ìyá tó bí mi nìyí hmm. ohun tí adájọ́ ní ìdílé pé kó sọ pé ta ló bí ọmọ yìí fún ó ti tọ́ adẹ̀ní bàbá ẹ̀ rí ibi tí a bá ti wá fẹ́ rojọ́ tẹ̀ ìfàfin ní pẹ́lẹ́ wọn màá wá jẹ́ kẹ́ mọ́ nítorí àti kọ̀rọ̀ àti gbangba ó gbogbo ẹbí ti pọ́n yín tẹ́ẹ̀dẹ̀fẹ́ gbà ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kì í ṣẹ́yìn náà lẹ bí mi lóòótọ́ lóòótọ́ tó bá jẹ́ pẹ́yìn náà lẹ ń kílèmù pẹ́yìn lẹ bí mi láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ rí báyé mi ò bá ṣe rí lẹ́yìn tẹ́ gbowó lọ́wọ́ mi tẹ́ ṣe gbogbo nǹkan mo dìídì mú yín lọ sórí ilẹ̀ kan tí mo sọ pé ilẹ̀ tí mo fẹ́ kọ́lé sí fún yín rèé àbí bẹ́ẹ̀ kọ́ láàárín ọ̀sẹ̀ kan ó ní wọ́n jáyẹ̀ pẹ̀ sórí ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mbẹ̀ mo tún padà mú yín lọ síbẹ̀ tẹ́ tún wò lẹ́yìn gbogbo nǹkan tẹ́ gbọ́ yìí ó níye tẹ́ ti gbà lọ́wọ́ mi láti gbà yẹn. oúnjẹ ọmọ ló fún mi jẹ sọgbọ́n kò kọjá ẹnu mi rárá. lẹ́yìn gbogbo nǹkan tí mo tún wá ṣe fún un nìyẹn ẹ tún wá láǹfààní àti jókòó síbi ẹ tún sọ wípé ẹ ò parí ẹ èmi náà lọmọ yín ẹ ń gbìyànjú láti pa wọn àbí. ẹ ẹ ní kúkú òjijì. ọlọ́run ni èṣù onígbà mi lọ́wọ́ yìí. èṣù onígbà mi lọ́wọ́ mi. ẹ̀yin lẹ bí mi o ẹ̀yin lẹ bí mi o ẹ̀yin ò lè bu àṣírí ni. ẹni tó bá fẹ́ kí ọlọ́run bu àṣírí òun hmm. òun náà ṣe kí ni òun náà bu àṣírí. ó ṣe lè kórí bàbá àgbà ẹ wo bí ohun tí wọ́n pè ní àṣírí ó ṣe pàtàkì nínú gbogbo nǹkan tí a bá ṣe láyé kódà nínú ayé ara wa fúnra wa àṣírí ṣe pàtàkì ó dẹ̀ important gan o tí wọ́n bá ti pè ní àṣírí àdéhùn ni wọ́n pè ní àṣírí láàrin àwọn méjì ṣé bá déhùn ni wọ́n jọ ṣe wọ́n dẹ̀ sọ pé àlòkà wà ní kí ni. ẹ̀rù ọlọ́ọ̀. kí ni ó fà á tí èyí fi ń jẹ àdéhùn pàápàá jùlọ tó bá ti wá jẹ́ pé èyí tó wà láàrin ẹ̀yin méjèèjì ẹ fẹ́ kọ́lẹ̀ ìtẹ̀mí àti yín ṣẹ̀ṣẹ̀ ṣe ní kòpẹ́kòpẹ́ ńkọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè kíìpù àṣírí àbí a rí àwọn ọ̀rẹ́ méjì nínú ayé tá a wà yìí tó jẹ́ wípé wọ́n á dẹ̀ bu àṣírí ara wọn títí tí wọ́n máa fi kú. ayé tí a wà nínú ẹ̀ yìí wọn láti rí tí obìnrin bímọ mẹ́ta fún ọkọ ẹ̀ tó lè jẹ́ pọ̀pọ̀ ẹ̀kọ́ lónìí ó lè bu àṣírí yẹn tó fi kú bẹ́ẹ̀ náà. ẹ wá wo ilé kábọ̀ torí ká wá sọ pé ẹ̀yin àti ẹ̀gbọ́n yín ẹ̀gbọ́n yín pè yín ó rí yín gẹ́gẹ́ bí èèyàn gidi ó rí yín gẹ́gẹ́ bí ẹni tó ṣe é fọkàn tán ó rí yín gẹ́gẹ́ bí ẹni tí èèyàn lè fi àṣírí sọwọ́ táyé máa fi tán náà ni ó wá ṣàdúró nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jọ kò sí nǹkan tó ń jẹ́ pé láti yẹ ọdún yìí hmm. ó bá jẹ́ sixteen years to this time òun lẹ ṣẹ̀ṣẹ̀ sọ wípé ẹ̀yin lẹ bí mi àṣírí náà ẹ̀ kíìpù ẹ̀ náà nìyẹn kí ló wà láyé ìtayé òtójú òrìrí kí ló wà tójú òrìrí ṣé ní ìlú kan ni wọ́n ti ń fi obìnrin ṣàlejò ìyàwó ilé wọn wọ́n dẹ̀ fi ṣe àlejò ìlú kan lórílẹ̀‐èdè tá a wà yìí náà ó ní tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n fẹ́ra wọn kí ló ṣẹlẹ̀ tójú òrìrí kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí tẹ̀ wá sọ di bàbàrà tẹ́ ẹ̀ lè bu àṣírí tó wà láàrin ara yín ẹ̀dá tó bá wà láyé yìí tí ò bá lè mú àdéhùn ṣẹ lórí àṣírí tí àwọn méjì tí wọ́n bá jọ ṣe irú ẹ̀dá bẹ́ẹ̀ ò kì í ṣe ẹ̀dá gidi ẹ̀ kò ń ṣe ẹ̀dá gidi ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí wẹ̀. títí ayé máa fi parẹ́ tí ìní àtúnpadà dé kò sí bàbá àti méjì tí mo níbi kan ju àwọn tó jókòó yìí lọ. ẹ mà fẹ́ da kíní ìlú máa ń lójú. I see I see vividly. Mm. Mm. Yeah. èmi ò bò wọn láti rí àbí lẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn ó ti dà ó ti dà. filatẹ julẹ yìí ó ní màá mú dání nígbà tó bá yá tí n bá tún gbọ́ tẹ sọ wípé ẹ̀yin lẹ bí mi. orin orin ẹ bá orin dání dání ẹ dáhùn lẹ́yìn mo ṣe ti gbóná tó a bá bí kò sínú pè é lẹ́ẹ̀mejì dá ẹ ní ọkùnrin dání dání ni mo ti tán òtítọ́ tá ló bí mi. àwọn ọmọdé àwọn méjì la. ẹ àwọn ọmọdé náà ló ló bí mi fún. òtítọ́ olóyè bí ẹ ṣe bẹ́ẹ̀.